ọ ẹyin ni ẹyin oyún mi kọ. ẹyin ẹ. nínú ma lọ ma lọ o ládàá. àdá. kaba kẹ. àdá bi ti bá wọn. ọ nọ nọ nọ. kí ló ń sọ yìí. ẹni kọ́ bá mi yun. kí ni. bá mi yun náà. kí ló ṣe náà. o ẹ̀lò ṣe ọ láìkiri jọ yìí. ẹ jẹjọ yìí. ee ọ nọ nọ nọ nọ nọ. Nísà jẹ́ rírọ́ ni. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ gorí ọlá bàbá ah! irú èwo eléyìí yìí o kí n mọkàn yìí o àyà ah, ah, wèrè ràn wá rí ọlọ́run ní jẹ́wèrè ó torí rẹ bẹ̀rẹ̀ irú kí n mọkàn oyè níkẹ́ bó o lẹ ti ṣe tó fi di pé àwa ń so ni mọ́lẹ̀ bíi ewúrẹ́ báyìí. Eh? dádì ẹ wo ah! ìyá ìgbà náà ló pè mí ọ́fíìsì ni mò ń gbàdé bí báyìí kò yé mi o bó ṣe pè mí náà ni mò ń bọ̀ ni mo pè yín yẹn. èmi rẹ mo pè torí àtàárọ̀ rẹ mo ti ń pè yìí nọ́mbà yìí ń kọ bísí bísí bísí òun rẹ mo ṣe pé oyè níkẹ́. gorí ọlá. bàbá bó ni a ti ṣe ṣé ká máa gbé lọ ni àbí ẹ lè bá wa tọ́jú ẹ̀ ń gbígbé lọ bó o àmóòdì ah, ah. lásán ni ọkàn ní ọwọ́ ayé gangan gan la ni àwọn tí wọ́n gbé wá yín gan ti mọ̀ pé ní olóògùn ní sọkọ àbíkú nǹkan tí a bá ti ṣètò ẹ ní ṣètò ẹ ṣètò rẹ lẹ́lẹ́ nísìnyí yóò gbádùn. ẹ dẹ̀ máa wo ọmọkùnrin wà nígboro kò délé ni o kò délé ni o mo ń gbúrò ẹ gbòòrò kò wálé ni o ibi ah, tó bá yẹ ẹ dé ó dáa gan. mo bó jẹjẹ ayé rẹ wò bó yẹ ṣayé rẹ. ẹ bí bóò ni ẹ ká ti ṣe. n tẹ́sí ojú pé ẹ rè ra aṣọ ọ̀pá méjìlá funfun wá ẹ sì ra àgbò tó tóbi funfun báláwo tó nírọ̀rọ̀ lọ́rùn ìgbésẹ̀ àkọ́kọ́ nù ní kánmọ́kánmọ́kánmọ́ báyìí. nbọ la máa wá gbòtò funfun kí. ẹ ẹ bàbá ẹ dákun ṣé tí a bá rí owó ẹ lè bá ní ṣètò àgbò àbí àti aṣọ tẹ̀ ń wí. <laughs> bàbá ká sọmọdì ká ròdì máa sọ ṣebí kí ni ọmọ ti gbófo ni bí wọ́n ti gbádùn ni ẹ lọ ṣètò rẹ̀ wá kíákíá wọ oníṣẹ́ mi ẹ̀yà rẹ̀ mọ̀lẹ́tò àdúró ni. Ah, ọ̀rọ̀ owó lọ́kàn báyìí nìyí sí. lẹ́lẹ́ hàn lẹ́lẹ́ sùn lẹ́hàn kí n sọ̀rọ̀ ń lọ kọ́rọ̀ pẹ̀sẹ̀ kọ́rọ̀ pẹ̀sẹ̀ kọ́rọ̀ pẹ̀sẹ̀ gbẹdẹgbẹdẹgbẹdẹ ní ìrọgbà elépo kọ́rọ̀ pẹ̀sẹ̀ gbẹdẹgbẹdẹgbẹdẹ ní ìrọkùnkùn lórí àtàn gbẹdẹgbẹdẹgbẹdẹ ní ìrọgẹdẹ nílé odò. àbọ̀bọ̀ ogun ló yagun labúgbó bò bá òdì ló yà òdì lábá òdì òwe àwọn ló yà òdì lábá òdì. ni ibi bá ìtọ̀kù tí mo dé tí mo wí hun ẹ ti débẹ̀. ẹ màá ń wà pàdé yín nìyí. láti sáni yẹn ẹ kúrò náà àbí. ìpàdé yín ẹ máa bọ̀. ẹ̀sán lẹ́sẹ̀ ń pè lọ́wọ́ mo ti rí mo ti rí. máa bọ̀ tààrà àwọn ọmọ ẹni àwọn àlọ́ọ̀nà náà láàbò ó ṣe mú ó ṣe mo dúpẹ́. ọ̀rọ̀ Goriola yìí náà la pè ó sí. ẹ sọ bẹ́ẹ̀ náà lórí fóònù àmọ́ kí ló ṣẹlẹ̀ sí gangan kí ló ṣe é. mẹ́wàá ṣẹlẹ̀ o mẹ́wàá ṣẹlẹ̀ o ṣé ẹ mọ̀ra yín. rárá o ẹ pẹ̀lẹ́ ẹ rà ẹ mọ̀ra. ìyáálé ẹnu o. ẹ wo bàbá ilé kan mo bá bí báyìí. gorí ọláhùn gan dànù. ẹ ọ ń bẹ mi ẹ ti tójú ẹ máa máa bọ̀ torí bẹ́ẹ̀ la ránṣẹ́ sí ọ ọwọ́ ọwọ́ ká gbogbo ìtọ́sẹ̀lẹ̀ mọ́. gbogbo ilé ìtẹ̀ ìṣe kan gbogbo ìlú lọ́kùnrin. ọmọdé wà máa bọ àbẹ̀wò ló tó ń ṣe lẹ́yìn. ìmọ̀ bára ara mi dé rèé o. ìwọ ọmọkùnrin yìí ibi tó bá ọ̀rọ̀ ara ẹ̀ dé rèé ah! hmm. ọlọ́run àtijọ́ ló pẹ́ kó tó mú yàn ọlọ́run àtijọ́ òun ló pẹ́ kó tó mú yàn ládùúgbò mọ́ tẹ̀mí ṣe fún ẹ orí mi lé ni orí mi lè ní àdàbí tó báyìí pé mo ṣàbúrú fún ẹ gbogbo àti èmi àti ẹjọ mọra báyìí orí ẹni mo ṣe fún ẹ inú kan báyìí òun ni mo fi bẹ́ẹ̀ lò but kí ló ṣe fún mi. ẹ wo bàbá kí ni tèmi tẹ̀lé sọ dákùdákùdákùn. ìrànlọ́wọ́ rẹ la nílò báyìí. ẹ wo kò sí ètò kọ́mi pẹ̀lú gbogbo tẹ̀ ń sọ yẹn ibi tẹ bá gbé àmàlàdé òun ni kẹjọ dé tèmi òjò yẹn lọ. Ah, ah. dákun jẹ́ àbẹ̀ jẹ́ àbẹ̀. bẹ́ẹ̀ ta ni ah, ta ni mo mọ̀ rí ẹ ṣọ́ra yín o. dákun ọmọ àlè ní irú tèébí ọmọ àlèlò abẹ́ tí èyí gbàdá kù. bàbá mi understand òru tẹ̀ ń sọ kí ló tún ṣẹlẹ̀ báyìí. ò ní sori mọ̀ dá wa dáa lọ sáré bó ṣe wà owó tí wọn ní asan owó wa ò lè ká. kí ni tèmi báyìí ó ṣàlẹ́yìn tẹ̀gbẹ́ lẹ́yìn wàbí báyìí wà bá gorí kí lẹ ti ń dá èmi láàmú fún. àdọ̀ láàmú dákun torí ọlọ́run jọ owó tí wọn ní amúwá agbára wa ò lè ká. kò lè kò ní lè ká náà ni ṣé gbogbo yín fẹ́ sọ pé ẹ̀yin ò mọ̀ yín ṣe fún mi ta ni mo rí nínú gbogbo yín tó dá mi lábùkátà mi ta ni mo rí ó wá ń ṣàárẹ̀ ẹ̀sìn ẹ wá rántí mi kò sí wàhálà èmi bímọ fún omi ìdẹ́jìyàn yẹn màá wú ọlá ọmọ tí mo bí fún ìwọ̀n bá oore tí má lè ṣe fún màá ṣe fún lẹ́yìn ilé kẹ̀dẹ̀ má pè mí mọ́ torí mi ò ní business pẹ̀lú ẹ̀. ìwọ ìwọ mọ ọmọ kọ ìwọ gbogbo ẹbí mọ ẹ ṣéèyàn bù ìwọ gbogbo ẹ ìwọ làmọ ló bẹ gidi èmi tèmi tèmi lè rí lè rí ṣé rí mi. ẹ kò sí wàhálà mo ti gbọ́ yín bàbá kò sí wàhálà ẹ ṣẹ mi o àmọ́ ọmọ yín kò ṣọmọ gidi èèyàn burúkú ni nǹkan kí nǹkan tí máa fẹ́ fún yín ma send ẹ̀ sẹ́yìn máa send ẹ̀ sí àkáǹtì. dákun wá má jẹ ọpẹ́ kò sí wàhálà wọn ò ní tọ́jú rẹ̀ gbó pẹ̀lú bó ṣe wà bí wọn ò bá rówó. wọ́n ní máa send owó sí àkáǹtì yín ó ṣàlẹ̀ ní tó fún yín nọ́mbà mi kẹ́ tó pè mí máa send ẹ̀ sí wọn. ó ṣe jẹ́ wá bọ́. bàbá èké ìdàbà fẹ́ ṣe kò sí problem send ẹ̀ sí yín. dákun má jẹ ọpẹ́ o dákun má jẹ ọpẹ́ orí wọn ò ní ṣiṣẹ́ tí àbárí owó wọn ò ní wọn ò ní ṣiṣẹ́ lórí ẹ̀ mọ́jì ọ̀pẹ́ o àbírú ìmọ̀ wo mọ́kàn yìí ah! ọlọ́run mọ̀ ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ yìí o. Ah. Brazil so gbọ́ pé kọ́sítọ́mà ń pè ọ́ ni kí ló ti bọ́ sí irú oge rádaràda wo ló ń ṣe é sìn ó mọ tẹ fóònù ó mọ ti nǹkan bọ tí kọ́sítọ́mà dẹ̀ ń sọ̀rọ̀ o ò ò ṣebí ẹni pé o gbọ́ kí ló ṣẹlẹ̀ náà ẹ mọ́ bínú oje. ẹ wo bíbá ìjà rẹ. ìlera. èló làwọn ọ̀pá aṣọ yìí. ẹ dáhùn kẹ àtẹ̀sí. ìwọ lẹ́rọ àwọn ọ̀dọ́. Hmm. mi ò mọ mo ṣe bẹ́ẹ̀ ra gírò ìwọ eh, one thousand three hundred. ṣọlá ìfọwọ́ yìí. ọmọ hmm. oh, pípé lè. eléré lè wọ́n ṣẹlẹ̀ mí. kí ló dé ẹjọ́ ká mú seven hundred. seven hundred. nígbà pé nǹkan fún yín ní one thousand seven hundred tẹ́ bá ní ká ẹsẹ̀ seven hundred orí ẹ̀ ta ni kó ta ni kó sọ̀tì sẹ́ ẹ̀ one thousand ẹ wò bí ọbí tẹ́ bá lọ́jà ara jálẹ̀ jálẹ̀ one thousand four ah. ẹ̀yìn àpò méje ni kò dín kò dín. ok ẹjọ́ ẹjọ́ ká mú one two ẹjọ́. èmi ò lè rà a fẹ́ rà ó máa pàṣẹ máa padà wá kó tẹ́ bá ti gba ayé tá a fẹ́ ẹ jọ. dalẹ dalẹ dalẹ one thousand ẹsùn better life sí better life gángan mo lè rí tíá. ọ̀nkún. Ah, bọ́bá ìdàdé nínú o ìbá wọn dàbí kìí ṣe pé a máa ń gbówó lé o àmọ́ tàbá wọn alára sọ́lá ni a kàn fẹ́ tà fún ilẹ̀ ni. kọ́sítọ́mà ah, ah, ni wà á ṣẹ̀ṣẹ̀ máa wá síbi bí náà ojú mi dáadáa. ìwòjú ṣe. ẹgbẹ̀já mú wa ń tún kẹjọ bẹ́ẹ̀ tún sọ ìtì bàtà fún mi wọ́n tu ẹ̀ ní sùúrù lè fi rẹ̀ ọ̀mọ̀ lè fi mọ̀ lè fi rẹ̀. pé àwọn sọ̀rọ̀ ẹ wọ́n kọ́ wọ́sàpù mẹ́fà tẹ́lẹ̀ nígbà wọn ti yáwọn òwúrọ̀ àtúntò ìlú àwọn ta fún ọmọ ẹ̀rẹ́ náà ẹ̀ ṣé òun yá tó ní bíbá yìí. ìyá mi mọ̀ ìyá kankan. ká ah, ló mọ̀ ìyá yẹn nígbà yìí ẹni tó bá rí gbogbo bíbá òun kún fún àyà òun ní láyè tẹ̀sẹ̀ bọ̀. ó ní problem kékeré kan bó ṣe dàgbà tó yẹn kò lọ́mọ láyé. nǹkan tó tún jẹ́ ìdàpọ̀ arúgbó ara ìjọba fi omi sanwó ìyẹn bá tó kó sùn ah! ah! lẹ́kọ̀ọ́. àánú ìyá yẹn ṣe mí ẹ̀mí ẹ̀fẹ̀ bá lọ. máa lọ àbí ẹ ǹlẹ́. ẹ káwọn ọkùnrin tó ti gbà. pàǹkà rere aṣọ ìṣọ́gbótò abójúgun lẹ́gbẹ̀ẹ́ etí. kí ló ṣẹlẹ̀. ẹ a máa fẹ́ ra aṣọ àmà wá ṣeré ni. mo ní ẹ ṣé ìtajà fún wa mọ́ ni. ẹ ní sùúrù náà kí ló ṣẹlẹ̀. kọ́sọ́mà ọ̀rẹ́ ìṣúra ẹ̀. kọ́sọ́mà sì wo ni. ẹ bẹ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ bó ṣe rí orí dáńgá yìí kò. ọmọ ẹ mọ́jà wọn jà àwọn eléyìí lọ́jà rà. àwọn wo àwọn eléyìí ara wọn ọmọ olóso lọmọ mú lọ́wọ́ abẹ́rẹ́ aṣọ jẹ́ ẹ lè jókòó ní oṣù. ọtọ́ mo ṣe é. ànírú ìfẹ́ wo lọ́bọ ní sọ́kẹ́jẹ́ eh, eh, ìkó bá ṣe é. mẹ́wàá ṣẹlẹ̀ ẹni tó wà ń bẹ̀ ń tà ń tọ́jú ara rẹ ti yá àwọn èèyàn rẹ sì ti wá mu. gorí ọlọ́mọ yín ó ti jákùn ó ti sá lọ okùn tá a fi délẹ̀ wò lẹ́hùn. irú rádaràda wo leléyìí. èmi ò sí lé ọmọ tó sì wà ń lé ipa rẹ ọ̀ka ẹ mọ̀ pé egun wèrè kan géńdé mẹ́rin ò lè mú dúró pàápàá ẹni wèrè bá gé jẹ kò sí mẹ́sẹ̀ lè tọ́jú rẹ tó. Ah, ah, ah, pẹ̀lú ọmọ náà ni. bàbá bàbá ẹ wí fún wa báyìí tẹ́lẹ̀. dídèdè àdúgbò yìí ẹ wà sẹ́ni yóò lè bá yín mú gòrí ọ̀la ọmọ onílé ọlọ́run odidi ọmọ láì ṣe wúrẹ́ bàbá. ọ̀dọ̀ bàbá àwọn tó lè mú wèrè wọn gbọ́ àwọn òkè sáwọn géńdé tí wọ́n rè báyìí mu ṣùgbọ́n ìbọn ò lè ró láìsẹ́tùnú ẹ wò wó díẹ̀ wá o. bíbó tá a fáwọn tí wọ́n rè mú wèrè wá. lójú wọ̀rọ̀ wé mú wèrè. ara yín tó yà. àá tó mú wá àwọn tí ó rè mú wèrè àwọn kéde ẹ̀yìn èrè mú wèrè wá ṣé lẹ́yìn nine hundred thousand tẹ́ ti gbà lẹ́tọ́ ká mú owó wá àbẹ́ ìmọ̀ye tẹ́ tẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń gbà ẹ̀ ẹ̀ sí. ọ̀rọ̀ ànálẹ̀ sọ kí sọ̀rọ̀ sí i ọ̀rọ̀ ànálẹ̀ sọ. ẹ da nǹkan mọ̀ ẹ kó aṣọ kóra bí àgbàdo bá ń kẹ ẹ ríran mọ̀ ẹ bá wọ ọmọ ìkan. ẹ ká lọ. ẹ bá wọ ọmọ kan. ìkẹyìn mo ti rí bàbá mo ti mẹ pé lórí èmi lóbìnrin sọ̀rọ̀ sí báwọn àwọn ọlọ́mọdé lọ́mọ bá wí ah, àánú yìí ṣe mí ẹ̀yin wèrè dìrẹ̀ yìí ẹni wèrè bá sì ti bẹ̀rẹ̀ bó bá sórí ọmọ ló ti bẹ̀rẹ̀ kí yàrá òmùra ni wèrè márùn ni. ìjì mèrè ṣọ́gígùn kó má bàa gungi aládì torí pé ikú jọ̀gẹ̀dẹ̀ ikú rẹ̀ yìí kò mọ̀ pé òun tó dùn ní. mo fẹ́ kẹ́ ẹ gbà mí ni ọ̀gbàgbà tí gbàrà àdúgbò ọmọ ẹ̀gbọ́n mi kan ni ẹ̀gbọ́n mi ò sì ti sílẹ̀ bora ohun ọmọkùnrin kan náà tó sì bí náà nù kó tó di pókú ló bá bẹ̀rẹ̀ garangaran o kò yé mi o níbi ó ti kan sáárù o ń ṣe gángangan o àwa gbé káàkiri títí kò lójútùú àmọ́ ìdí ọ̀rọ̀ máa ní àhà èmi náà ní baba ń gbẹ́jọ́ pé n bá dẹ́yìn wọ́n mọ ibi tábà rìn sí lórí ọ̀rọ̀ ẹ o. bẹ́ẹ̀ ni. àmódìmọ̀nù. ẹ́ẹ́n a lè pè é náà ká má pè ń wèrè. àdàpé wèrè náà ni àmódì. àtọ́ níta rínú ẹ dákun ẹ gbà mí o. ó wá lè bá ọ̀rọ̀ rẹ̀ dé. kò síbi àìgbédè o. iṣẹ́ ò bá pẹ́ ni àìpẹ́ lórí iṣẹ́ kí ni orúkọ ọmọ náà àti pé kí ni orúkọ ìyá rẹ̀ tó bí. Goríọlá ni orúkọ ọmọ ń jẹ́ lọ́mọ tí ń ṣe gángan gan yìí Rọ́lákẹ́ ni ìyá rẹ̀ ń jẹ́. ó sí pé Goríọlá Arọ́lákẹ́. bẹ́ẹ̀ni. Hmm. ó fún mi ní àkókò níwọ̀nba ẹ̀ ń bọ̀. ẹ ṣeun hmm. ẹ ṣeun. ajá dúdú okú má gbé àríkí àgbò dúdú okú má gbé àríyọ àgbà dúdú okú má lódù àpẹrẹ adífá fún Ọ̀rúnmìlà ifá ọ̀pẹ̀rẹ̀ àdúgbò jẹ́ wọ́n fi ṣépè màrúnlé wọ́n fi ṣépè màrúnlé wọ́n fi ṣépè màrọ̀rọ̀ bí iṣu ifá ní ègún kí múnákó má lè jóní èpè kan kì í ja ilẹ̀ ẹlẹ̀ ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ọ̀yẹ̀là òyà elégédé tànà òkú ẹ̀ dáa. ó mà ṣe o abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Hmm. ọ̀rìntọ́ bá wá sọ́dọ̀ mi ẹja ni kì í ṣe àkàn ọmọ náà ti jájà. Ah! dákun ìgbà mi. ọ̀nà rẹ̀ ti jìn. Eh! dákun ẹ dákun ẹ mi ẹ má jẹ́ ọ wa lẹ́nu ẹ mi. ọmọ náà ṣẹ̀yàn ni o kódà obìnrin lẹni tó ṣẹ̀ hmm. ẹni náà wá ń bínú ń bínú gidigidi àyàfi ká rí ẹni náà ká wá kan ká mú ẹni náà wá sí àyè <clears throat> gbà náà láti wá máa tó bá yẹ ká sí abẹ lọ́pọ̀lọpọ̀ àmọ́ tá a bá sílẹ̀ lórí. ẹni tó ṣẹ̀ bẹ́ẹ̀ ni ká mú wáyé bẹ́ẹ̀ ni èyún ni ẹ tètè lọ́ọ̀rì musa lóògùn báyìí. ń bò láwọn àti ààrẹ mi ọ̀sẹ̀. kí ló dé tá a rí ẹ ń pàdé gbogbo ilé ló béèrè ẹ kódà bá a ṣe ń kó mítìn sí náà ni mò ń gbọ́dọ̀ ẹ pé kí wọn á béèrè nǹkan tí ò jẹ àárí ẹ. kí ló dé ó fẹ́ rẹ̀ mí díẹ̀ ni kódà látàárọ̀ ibi tí mo jókòó sí iná mo wà látàárọ̀ mi kú òbẹ lágbára Ọlọ́run lọ́sẹ̀ tí ń bọ̀ àjọṣe pàdé. àmì lágbára Ọlọ́run Ọlọ́run ní jó síkì ṣó ti wá lóògùn ṣá. oúnjẹ tí màá fi lòògùn náà ló lọ rà wá látàárọ̀. ó ì jẹun. Ah, dákun bá ń bára sí sọ̀rọ̀ bá ń bára sí sọ̀rọ̀ o bí mo bá rán iṣẹ́ báyìí á lọ bí orí tí ẹsan gini bí ìtọ́ ah, òun náà ló dé wọ́n pèrè àpá lédè àpò. ẹ wo ibi tí wọ́n. látàárọ̀ tó ti lọ ó sì ń bọ̀ nìyẹn o mo ti máa ń sọ fún un kò lọ́rọ̀ gbọ́ rárá a máa tẹ́nìsì kọ́sítọ́mù rádaràda ǹgbọ́ kò sígbà tí mi ní chéǹdì ẹ̀. Rashidi ọ̀rọ̀ ẹ ti sú mi pátápátá. ẹjọ́ ẹ lọ́gẹ́ ń fi ń sùn mí bó ṣe bó ṣe ń fẹjọ́ ẹ̀sùn ló wọlé yẹn. kúrẹ́ tó ń ṣe bẹ́yẹn ẹ ti gbọ́ kankan. Ah. bíi kí ránṣẹ́ kó lọ bẹ́yẹn. last week làṣírí ẹ̀ tú bó ti gba owó ilé mi ó ti ná nígbà tí mo rányàn pé kówó yẹn wá bó ṣe máa ń ṣe nìyẹn tó ń fojú mi rí ọ̀rẹ́ mi ó lágbára tó sì mọ kọ̀ǹdíṣàn tí mo wà ń gbọ́ Rasheed. ayẹlẹ òyìnbó sí o. ṣó o wọ wèrè ṣó o mọ ṣùnú mọ bẹ̀rẹ̀ ìbéèrè lọ́wọ́ ẹ ò fi kọrin abẹ́ máa wọ eléyìí ni ẹ gbà mí bẹ́rù bá mà ti pẹ́lẹ́ alájọbí ló máa máa bù ó fẹ́ jogún àlàyé láì tí ì kú ó dàbí pé o ti fẹ́ tẹ ìṣẹ́jú kan péré ló kù fún ẹ kí ni gbogbo rádaràda yẹn má bínú ó jẹ́ bẹ́ẹ̀ ara ẹ ọ ah, oh, oh, má ṣe ayọ̀yọ̀ àbẹ̀wò ni gbogbo rán dandan tó ń bá káàkiri wọn á kówó fún ẹ ò ní kó jíṣẹ́ ò ń gbowó ilé ò ń gbowó gbogbo ẹ̀ kí ló dé ó bẹ́tà kó change o. ẹ̀ẹ́dàkan fún mi nígbà díẹ̀ máa yí padà. ìgbà díẹ̀ ìgbà díẹ̀ ni kó tó yí padà ṣé ọmọ sí èsì pé nǹkan ti ń jẹun lórí ọmọ yìí ìgbà díẹ̀ ló tó fẹ́ yí padà wọ́n dájọ́ sí yíyí padà ni gbogbo àbí kéèyàn tó yí padà náà yọ àbí yorí ìmọ̀ tí mo ṣe báyìí ìmọ̀ téèyàn ṣe báyìí tó fi táyé lọ́rùn mọ̀mọ́ náà dúró yìí bí bí mọ̀mọ́ gbọ́sẹ̀ wà yìí wọ́n. bọ́sẹ̀ bọ́sẹ̀ kankan bí àgbọ̀sọ̀ọ̀sì ni kò dé gbọ́rọ̀ etí ẹ̀ di. ìyàwó mi àyà mi àyà ọlá ẹ ṣe mi. olórí ẹbí ẹbí ìyàwó yín ló ti dé yìí ọ̀rọ̀ sáàní ìwé tóbi títí àfọ̀bẹ bù ń tẹ́ ẹ bá bọ̀ ń bi tẹ́ ẹ lọ ẹ ṣàlàyé fún. ẹ àbí òun wò mí bí mo ṣe ń pòtipòti bí mo ti ń ṣe ẹni àwa báyìí nìyí kì í ṣe ẹni àbùkù ẹni àpọ́nlé ni ọlọ́run ọ̀pọ̀n ọlé ọlọ́run ọ̀dàmọ̀ rẹ sí kì í ṣèyàn kéèyàn gbogbo aráàlú lọ́mọ̀lé èèyàn rè. ọ̀rọ̀ Goríọlá ló mú wa dé pé ká wá bá ọ tọ́ra àmọ̀pọ̀ sí ọ. o sì mọ̀ pé bàbá ọmọ rẹ ni ìwọ náà sì ní í fẹ́ kó wà nírú ipò tó wà yìí bí wọ́n bá perí ajá wọn ó perí ìkòkò tí wọ́n fi sè é ọ̀sá bímọ fún ìṣù ẹni ní ìtọ́wọ́ ẹni ìbọ̀pọ̀ dákun lórí ọ̀rọ̀ gorí ọlá mo fẹ́ kọ́ ọ dákun dábọ̀ kó o fi èdè nú kó o forí jìn dákun ọlọ́run ọ̀dàmọ̀ rẹ sí. ẹ wo <laughs> mi ò fẹ́ understand gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí because kò sí nǹkan kan tó pa èmi àti gorí pọ̀ bàbá ọmọ mi lásán ló jẹ́ bàbá ọmọ tí mo dẹ̀ ń sọ yìí àfẹnujẹ́ ni kò ṣe pé bóyá wá fún mi ní owó iléèwé ọmọ àbí ó kó oúnjẹ wá àbó tiẹ̀ wá padà wá bẹ̀ wá wò pé báwo lọmọ ṣe ń ṣe so wo ah, èmi àti ẹ ò ní business kankan ni àti òfẹ́ra mọ́ so mi mọ ọ̀rọ̀ yìí kò yé mi o. ìyàwó mi ó dàbíi pé ọ̀rọ̀ tó lórí ẹbí ń sọ yìí ọ dáadáa ibi ìta wa àwa bí ọ ni kó o foríjìn gorí ọlá wọn ló ti ṣẹ̀ sí ọ àfi kó o dáríjìn láì dáríjìn ah, àfàìmọ̀ ní ti ń bẹ lára rẹ̀ kọ́mọ̀ jẹ́ pé bí o ṣe mọ̀ bá a lọ́nu níta bá wá nù o. wo bí ìyàwó mi ojú ò ní tiẹ̀ o torí obìnrin rẹ mi náà èdè ìsíhun yóò máa ń dùn obìnrin ju pé kọ́lá bọ́ sọ́wọ́ ọkùnrin àbí mo máa wò àwọn túbú légèrè òde hmm. ṣùgbọ́n ọmọbìnrin obìnrin rẹ wà hmm. torí rẹ̀ náà rẹ mo ṣe máa bẹ̀ pé kó o jọ torí ọlọ́run tìkúnlé abiyamọ rẹ kó o bá mi rò kó o ro tọmọ yòòbí fún un mo mọ ìpé gòrí ti ṣe ẹ̀ gan-an jọ torí ọlọ́run ẹ̀bẹ̀ rẹ mo bẹ̀ ọ́ jọ o yá mi àbí ìṣe ẹ̀ pé mo kó. ẹ̀fọ́ ayé mi ẹ̀yẹ́ má sọ̀rọ̀ jù tó ibi tẹ́lẹ̀ lọ wọ́n sọ pé mi ni mò ń ṣe. ah má ṣe o ṣé ẹ rí ẹni tí ó fi nǹkan tó ń ṣe Goriola ṣe orí ló ṣe fún un ó yẹ kí Goriola kú pátápátá ni ládùúgbò gbogbo wọn tó ṣe fún èmi. kí ló mí o ṣòwò yẹn which means ká máa lose ilé yẹn nìyẹn what are you talking I will call you back I will call you back. baby they will let you lose. actually n tó ṣẹlẹ̀ gangan mo fẹ́ fi ṣe surprise fún ẹ ṣó mọ̀ pé oyún wà ní pọ́ǹsìn Canada ni mo fẹ́ kó lọ bí ọmọ yẹn sí èmi ò dẹ̀ fẹ́ kó kan lọ́bẹ̀ kó kan wá ní any house mo wá fẹ́ ra ilé kan fún ẹ so mo ti ra ilé yẹn mo ti ń sanwó ẹ lọ díẹ̀díẹ̀ ọ̀rẹ́ mi tí mo wá ní kó yá mi lówó kí n fi balance ká lè gba kọ́kọ́rọ́ lé yẹn ló wá sọ fún mi ń sìn pé yẹn pẹ́pẹ́sẹ́ o òun ò lówó o òun ò lè yá mi lówó o tí n bá dẹ̀ ti ṣe máa lùzí lé yẹn nìyẹn báwo ló ṣe máa ṣáájú nǹkan tó tóbi báyìí o ò dẹ̀ sọ fún mi ṣé ọ̀rọ̀ ilé tó dẹ̀ sọ yóò dẹ̀ rí o. ó rí ìrùnà ṣé mo sọ pé mo nílé kan ní Toronto it's there the same process tí mo fi ra ilé yẹn náà ni mo fi ń ra ilé ṣùgbọ́n document tí mò ń tọ́jú tó ń sọ pé kí ni mò ń tọ́jú yẹn document ilé yẹn nìyẹn tí n bá dókè ń sìn màá fi hàn ẹ́ ṣú yẹn ń sìn that is it ilé yẹn real but tíyàn bá dẹ̀ ti sanwó ìyẹn lọ nìyẹn. but now we stand ní àlejò kí ilé yẹn lọ bẹ́ẹ̀ yẹn náà definitely o ti fún wọn ní deposit tẹ́lẹ̀ nìyẹn balance ló kù tó fẹ́ balance. ọ̀rọ̀ òyìnbó téèyàn ò báyìí tí tó yẹ ọlọ́mọ ṣe kò ń pa lákàrà fún òyìnbó mo gbọ́dọ̀ sanwó before the end of this month tí n bá fi lè sanwó màá gbàgbé ẹ nìyẹn àwọn check team náà dé fẹ́ gbà tàwọn tí mo yá lówó wọn làwọn máa fún mi lówó by the end of next month kò sí nǹkan tá a lè rí ṣe sí jẹ́ ká gbàgbé ẹ. no no no like um bí èèlò ni owó tà ń sọ yìí owó kékeré owó yẹn nílẹ̀ lẹ́yìn owó kékeré just one small cheap any money thirty million naira owó kékeré thirty million ló pe lówó kékeré bèbí. jẹ́ kí lóye máa lọ máa wọ ìwé. irọ́ irọ́ irọ́ ṣùgbọ́n pé ìwọ olówó ni wọ èmi báyìí mò ń bọ lọ́rùn ni o lè fi owó tèmi wé irú owó tí wọ́n ní thirty million. ṣọ́rọ́ ti ilé tí mọ́mí ìwé òfin mi yẹn. owó mi lẹ́tà tí mo fi ní kó má ta mọ́ kó mm. gbàgbé ẹ̀. táwọn telecommunication company sọ pé àwọn fẹ́ràn yẹn tí mo ní mo ta fún ẹ kọmíṣánná ti ń bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ in fact weekend yìí lọ́nà àwọn máa sanwó tí máa sanwó pé mo ti gbà. Mm. so irú owó forty five million. definitely tí o bá fi lè fún mi ní thirty ní weekend yìí màá fún ọ lówó next month mo dẹ̀ mọ̀ wẹ̀yìn obìnrin mi ò lè fún ẹ kọjá sixty. sixty. kí ló sọ yìí oxygen when you talk and I don't talk. And you're breathing, that is what I'm breathing. That's Boye and table. Oh, nice to meet you guys. Uh, uh that's my <laughs> oxygen mini. I call her oxygen tourism of mini. Baby. Yeah, that's it. Um, hey guys, uh, báwo lẹ ṣe mọ bí báyìí? Yes, sir. Um, gbàtà ti pé phone tẹ̀ gbé call, I call pé ká pe Uncle Bayo, What did you báyìí fún àǹtí. In fact, at the delay into one in ní GRA, but unfortunately Titi Palua, ló wà la ṣe decide pé ká Brother Bayo. Ah, that's good that's good um, no problem man. Eh, guys Sherry, Ibi, ibí ni mo wá fara pamọ́ sí lọ́dọ̀ ìyàwó mi mo i need rest àwọn kọ́nsúlà yẹn ò jẹ́ ń gbádùn everybody wanna talk to me and i say wẹ́wẹ́wẹ́wẹ́ mo ń láti Bunlati ẹni tí mo bá fẹ́ kó mọ bí ló máa mọ bí ẹni tí mo oxygen minimum. ni mo wà ló máa délé ṣe àṣìòsí. kò sí kó má bàa sí ẹ sà ọ̀rọ̀ travelling yẹn là bá wa sà bẹ́ẹ̀ ṣe bá John ṣe yẹn tó fi rí permanent residence ní Canada yẹn òun náà là fún. no no no no no no no no o iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi yín ò lè ṣeé ṣe ṣe nígbà tí mo ti ṣe John yẹn ẹ bá ti sọ̀rọ̀ má ti ṣe ẹ wẹ́ náà lẹ́wà tí mo ṣe ti ládi tí Stephen náà gba ti ẹ sọ̀rọ̀ gbogbo gbà yẹn gbà tí wọ́n wà lọ́dún dé pé mo ń sinmi ń sìn lẹ́wọ́ alẹ́ fẹ́ ṣe nànà iṣẹ́ pọ̀ ṣe pọ̀ máa dàrí ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ sà ṣe rí nǹkan tẹ bá lè bá wa ṣe sọ̀rọ̀ tó wà ń lẹ̀ ò lè má bá wa ṣe o torí bọ́lọ̀ ṣe ń ṣe tí ọ̀rọ̀ físà yìí tó fi ń jẹ yín lọ́wọ́ à òun ló fọlọ́run fi gbé yín kó àwa náà so àwa náà gbúdọ̀ jàǹfààní yín ẹ jọ̀ọ́ tó bá yẹ pé tówó ni in fact a ready láti náwó. Ah. ẹ wo kékeré tí ẹ lọ́rọ̀ ti owó iṣẹ́ kan pọ̀ lọ́wọ́ mi ni ẹ̀yà ah, kí ló assist wọn if you can do it. tó ti sọ̀rọ̀ ẹ ọ̀run ti pàṣẹ sí i <laughs> ah, ọ̀run <laughs> ti stamp uh, ẹ̀ màá bá báyọ̀ sọ̀rọ̀ àá wá uh, uh, space fún yín tó ń dé tó ti dá sí yẹn kò ti ṣeé ṣe nìyẹn. ẹ ṣe gan ẹ ṣe gan bẹ́ẹ̀ ṣe ṣe léyìí tí wọ́n á fi dùn yìí ọlọ́run á jẹ́ kí inú tẹ̀yìn náà dùn á dùn délẹ̀ délẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe é. ẹ jẹ́ kí n ṣe yín lálejò kò ní dákẹ́ wá bí kẹ́ má mọ̀ kọ̀ọ̀kan. Ah, ẹ wò á ti pẹ́ àti níbo mi ìdàfẹ́ lọ. ẹ ẹ mo insist tẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n mọ̀. ẹ kò sí problem at least for the first time. mo ń bọ̀ kò sí wàhálà yìí wọ̀ ní sẹ́kẹ̀tà fún kórí ọ̀la ní lọ́ọ̀yà òun túlà lábẹ́rẹ́ kórí ọ̀la ní fàmà òun tú ní tí. ẹ hold on ẹ hold on báyìí báyìí sọ̀rọ̀. hello oh agent. uh, agent ẹ̀yẹn uh, ó oh, easy uh, by tomorrow uh, ní uh, ọ̀la àwa gba check yẹn lọ́ọ̀yà náà ti kọ gbogbo document àá máa pè é sìn á kó wá dé sign all right thank you very much ó dàbọ̀. Ah, thank God in fact o ní everything ti ready pé ká kọ́ make all necessary documents available mo ní kò sí problem yẹn ti wà ń lẹ̀ already kọ́kọ́ mi kò sọ final kìíní ni. sórí ìyẹn kọ́ ló bá mi ń sìn ká bá ṣe máa lọ renew passport ẹ because. Um, consulate uh, Canadian embassy ó ti ń pè mí pé àwọn ní kàn ṣèwé lẹ̀ citizenship ẹ ti ready kàn kàn fún visa kó dẹ̀ lọ ní. dalẹ̀ wọn mo ti yá ó ti yé mi náà but gbogbo kìíní bí àlá lórí lójú mi o tó máa sọ pé citizen ìlú òyìnbó citizen ìlú òyìnbó èmi máa ń feel pé ah, nǹkan tó wà difficult gan ni ó wáyà mí lẹ́nu pé ẹni tí mò ń bá káàkiri Only easy access to gain that. Uh, listen listen listen Kilo ló soy. sọ when i call you my oxygen i'm ready to do anything and that is why it is always good to move with well-informed people that can change our lives. thank you. no no no hold on hold on oxygen hold on. Um, her excellency Remi at the first lady kan náà ń not to talk of you that you are my life you are my wardrobe you are my oxygen. Thank you you so much. Darling. Everything is happening so fast. Oh my God. Èwo ló yẹ kí n máa bí mo ṣe ń wọ òun ṣe mí lóore o tún sọ táyà oní o tún dúpẹ́ mi ò mi ò mọ wá. Can I go and eat something, Shiro? Of course, your favorite. Make ready. me happy. When I say you are my oxygen. Mr. Korea Lali Banka, only the name of love, love, love, Mr. Lover Boy. Stop telling me rubbish. No, uh, mi I was in my bathroom ṣé dáadáa ni how is it understand. You mean your ten percent has not been paid? Oh my God, I'm so sorry. I'm sorry. I mean, you know, Mokoi, this is not the first time that John ṣe business papọ̀. Ah, mo ti mọ nǹkan tó máa fà á o, ọkọ travel nìyẹn But not to worry, my san, my san. In fact, my bá yín fi ìmọ̀kànlé lórí. <laughs> as soon as my husband gets back i'll pay you ṣètìgbọ́ ẹ má bínú pino, má pino. Ah, go see. kò sí any reason fún wa láti má fún yín lówó yín nígbà tí check ti clear tipẹ́tipẹ́ ta lè ti gbowó tiwa what? tọkọ mi bá about today, èmi á send èmi i will personally send it to you ẹ eh? <laughs> kò sí wàhálà. God bless you God bless you there's um, property okay you know what let me call you back cause i don't want to discuss this on your credit. Eh? Alright. right. Thank you pè padà láìpẹ́. Goriola ni lọ́ọ̀yà òun túlà lábẹ́rẹ́ Goriola ni fàmà òun tún ni tíjà. Mr. Goriola ni banka, all in the name of love love love Mr. Loverboy. give what you don't have. Oh, hey, Mr. Goriola. You wanna eat a cake and have it. Oh, oh, oh, láyọ̀. Ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ o. Ìgbàgbé ló ṣe ẹ́ pọ́hùn tó bá fọ́ sí fèrè ní fèrè máa dùn sóde àní òfin gbàgbé ṣe bùgbé pòun tó bá fọ́ sínú fèrè ló máa fún síta. ògbìn láre tẹ wẹ́dú ó kòkó retí pákí mr goriola. Hmm. olórí ẹbí èyí pọ̀ o. olórí ẹbí olórí ẹbí. ó ń já kẹ̀kẹ́ tó tó báyìí orí ọlá balẹ̀ jẹ́. ó bàjẹ́ o ó ah, ah. bàjẹ́ o abẹ́ ìdíbọn ọmọbìnrin tẹ́ gbé kárí ara wọn ni. bàbá ìjọ ìdákun ẹ mílíọ̀n mílíọ̀n mílíọ̀n mílíọ̀n mílíọ̀n. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ ìjọ ọmọ ìkẹrẹ ara mi. olórí ẹbí ẹja tó tọrọ fúnra wa. àṣọ ọmọ tó gbé lẹ́kọ̀ọ́ tó já kutukutu ó gbàdúró owó yẹn àwọn ò jẹ́ mbẹ́. ok ẹ̀yin àti ẹlẹ́jọ́ náà. èmi ẹjọ́ máa ràn. borí ọlá tí n bá rí mo lè fagada búwọ́ kí n fi bẹ́ lórí sọ̀rọ̀. olórí ẹbí iṣẹ́ ìpà tó ń wí yìí iṣẹ́ ń wí yìí ẹ̀jẹ̀ kájí èkuru kó tán láwo ìjẹ́ tó ń pọ̀wọ́ ẹ̀ sínú àwo wa. ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run ah, kí ni nǹkan tó dé gangan náà ṣé èmi nìkan ni goriola fẹ́ rí ni ó ṣẹlẹ̀ ọmọbìnrin kan tí mo rí pẹ̀lú yín nígbà tí mo wá síbi tẹ́wà tẹ́ lọ ẹ eh, kí ló tẹ́ wá ń dẹ̀ mí láàmú ẹ lọ bá òun náà kò níwà tó dáa ìwà burúkú ló ní á ṣẹ̀yẹn náà. ìyàwó mi èsùn orí rẹ̀ ò ní burú o. kò ní burú. ṣùgbọ́n ọmọ àlè èèyàn ọ̀rọ̀ máa rò máa rínú yìí kò ní bí ó jàre o kó o bá bínú látòní títí dọ̀la orí àárẹ̀ rẹ ló wà ṣùgbọ́n kọ́lẹ́dùwà rẹ̀ mọ́tò aṣọ wa lọ́mọ ìyàn máa bẹ̀ yìí kò ní gbọ́. inú ẹ ó tiẹ̀ tí mo torí ìròkunlé abiyamọ. orí èèyàn gidi alálùbáríkà. jọ ìyàwó mi. ẹ jọ ẹ jọ ẹ wo ẹ wo ẹ wo ẹ bá yẹ ìṣòro tẹ̀ sí mi ò láìkí ẹ má ṣe má kúnlẹ̀ fún mi ẹ má kíra torí àlùsọ yìí pé àtòrí àwùjáre kí tọ́ lẹ́nu o ṣáré ìmúra tí mo mú yìí ṣọ́ọ̀pù mi ni mo lọ àwọn kọ́sọ́mù alẹ́ ti máa dúró dé mi mo respect yín gbogbo time tí mo fún yín ẹ ṣáà mo fi tẹgbà wọlé ẹ bá palẹ̀. ìyàwó mi má ṣe bá a má ṣe bá a. olórí ẹbí èmi ẹ dúró ọ̀dàdúró ẹ̀ ń ṣe èèyàn. fún àti ọgbẹ́ gidi báyìí ní ìsìn. bẹ́ẹ̀ sì wọn a tún máa ṣe mọ́ orí ọ̀la orí ọ̀la. The Lord is good. Like I said, the Lord is good. You're blessed. Shibura makata satamaya subu. Ah, this is my sister in the Lord, Sister Rachel. Say hi to mommy. Sister in the Lord, Abi. And she be calling ẹ Mr. Bororo ẹ pẹ̀lẹ́ fàwọ̀rajà àbí ibi ilẹ̀ tún gbede ibi ló tún kàn sí àbí bọ́ọ̀ ìṣẹ́ bọ́ síbẹ̀ yẹn fún mi ó yá náà kọ́kọ́ bá mi mú kọ́kọ́rọ́ mọ́tò mi náà ó yá ó yá bá mi mú gbà fún mi náà mo wà ṣú ọ̀pọ̀ gbogbo tó wà ní orí ẹ̀ láti òkè délẹ̀ báyìí èmi tí mo rà ni ó strip him off for me now excuse me. ẹ bá wọ ẹ bá something Oya, oya oya oya. ó yá ó yá ẹ jẹ́ kọ́kọ́ wo ṣé tèmi ẹ̀mí mo lélẹ̀ ó yá next one Oya oya oya oya ẹ bẹ̀rẹ̀ sí bọ fún mi ìyẹn lẹ fi ń kó wọn ní búrẹ́dì dé lẹ fi ń kó wọn lómi ọbẹ̀ jẹ èmi náà mo lélẹ̀. holy ghost holy spirit a máa bọ in the name of jesus ó yẹ máa bọ in the name of jesus. máa mú ẹ ẹ rí wọn ẹ rí wọn wọn ti rí vision sẹ́yìn náà wọ́n gba vision wọlé àbí ẹ wọ́n tètè pọ́pù ẹ rí wọn. ẹ jọ ẹ bá sàgbẹ́. madam ẹjọ kí ló ṣẹlẹ̀ ń bí báyìí uncle what happened. gbogbo ìyẹn òkun èmi ìtókàn mi sì ni pé kó fún mi ní owó tèmi kó dẹ gbogbo ojú kó dẹ pátápátá Oh, oh madam ẹ tẹ̀kẹ́. kí n ṣe tèmi. orí yọ ẹ. ẹ jọ̀ọ́ madam hotel la wà ṣe lè tẹ̀lé mi lọ sí ọ́fíìsì mi ká sọ àmì kébìlì torí àwọn other guests ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run. kò kàn mí gbogbo ẹni tó wà mí pátápátá ló máa mọ tèmi àti ẹ sí ètìlẹ̀ fi jóná kò kàn mí o orí yọ gbígbọ́ pátá yìí lásán gan èmi kan mo ní kàkà bẹ́ẹ̀ máa bọ́ sí òkòtò tó máa ṣẹlẹ̀. dẹ́ẹ̀rí wọn gbogbo tó fi ń kó wọn lómi ọbẹ̀ jẹ́ ni o ó pe àwọn pásítọ̀ ẹ bèrè kí ni mínísítírì ẹ̀ kò ní orúkọ a kò máa parọ́ kiri a máa dúpọ̀ àwọn èèyàn máa gbá wọn èmi ò sí láyé tó máa gbá mọ́ o ṣòtí mi ò kíà ẹni bó ń ṣe rí. ó yá nú ẹyí boys let's go ẹrù ẹ̀wọ̀ ló wà ní mọ́tò ó yẹ ẹjọ́ ẹ̀kọ́ síbí fún mi ṣẹ́tìrì òun ni kíkí gbọ́mọ ní ojú kan tó fi ń parọ́ mọ́ ẹ gba màdàmú ẹnìkan máa bá mọ lọ torí èyí ló kàn ó yá wọlé fún mi ẹjẹ kájọ sí mọ́tò fún mi àgọ̀wẹ̀ bá mi pa àgọ̀wẹ̀ àlọ́là. ẹyin lẹ́tọ́ ra ago náà. orí yọ kì í ṣe tèmi sórí ó yá má jẹ́ kó máa tàn ẹ́ hmm? ó yá jáde. Devil is a liar. Um, Devil is a liar. Uncle, uncle, uncle. I, sister, I know her. The Lord said in Matthew chapter 7, verse 6, I shall given and uncle, uncle, uncle. I did not ask the Lord before helping this. I pick up from the scratches. The Lord will fight for me. Holy Spirit will fight for me. Amen. Uncle, uncle, Montalewa, you are naked, sir. Shobolapa. Korosolobo, Seriously? And you? Kiloku ẹ jọ jọjọ ẹ kóra yín lọ àwọn ọmọ olóṣòwò ọlọ́run yóò ẹ tí wọ́n já ọ̀gán sí o. Ah, báwo ni thank you very much mo kàn ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún oore tó ṣe fún mi ah, eh, èèyàn ṣe nǹkan tó tún yàn dẹ̀ tún mú mi wọlé and you look so cool. actually ah, ẹ̀ ń bá má tún pè ẹ̀ náà. Um, wọ́n ṣẹ̀ṣẹ̀ mú lady yẹn wá bẹ̀ mí sí ni wọ́n ló ní mental problem èmi náà mọ̀ torí ẹ̀ ni mi ò ṣe jà ni mi ò ṣe sọ̀rọ̀ wàá rí bó ṣe ṣe ó káṣọ lọ ó kàn rìn ó ní àwọn fámìlì ẹ̀ ti wá bẹ̀ mí mo dẹ̀ ní mi lè sú wọn wọ́n ṣáà ń bẹ̀bẹ̀ wọ́n gbé sàn wá wọ́n gbé Fẹ́mi Fálànà gbogbo wọn wá bẹ̀ mí ṣáà mo dẹ̀ ti forgive wọn. Uh, all right, uh, darling baby, <laughs> sorry. Okay. Ìwọ náà rí pé mo nice. Um, a- ká lọ jẹ dínà. All right, thank you very much. Merci beaucoup. Gorí ọ̀la ni lọ́ọ̀yà. Ah, ó ti lóyún oṣù mẹ́ta. ṣó ti rí nísìn ìgbà tí mo fún ẹ lórúkọ mẹ́ta ó bá mi jiyàn tí máa ń pè é ní rábì mi mo mọ̀ nǹkan tí rábì mi. ìgbà tá a pàdé mo ti lóyún lẹ́sàdìbà pé mi ò lọ́mọ rí ìwọ wá wò ọlọ́run wá lò ẹ̀ ní ráàbì tó jẹ́ pé òun ni ọkàn mi tó ń ṣiṣẹ́ nínú ọkàn mi tó ń darí ẹ̀ síbi tó wù ìwọ ni ráàbì tó ń pọ́pọ́lọ́ mi ṣiṣẹ́ tó ń ṣe bí ó ṣe fẹ́ ìwọ ni ráàbì tó ń bá inú mi gbé tó ń darí mi síbi tó wù olùkọ́ àgbà ni ẹ́ sórí tí ẹ̀dá bá wà tó jẹ́ àkàndá ọlọ́run tí ò ní ráàbì olúwa ẹ̀kọ́ máa máa rá kiri bíi rábì. but hold on ìgbà tí èmi nìkan gbàdúrà orúkọ yìí orúkọ ògo la fẹ́ sọmọ náà mi. ìwọ ló máa kún as rabbi wàá lọ wo àwọn verses nínú bible àwa mú kan bẹ́ẹ̀ you choose it and you name it àmì ìdúró wa máa jẹ́ and again n tí mo ṣe ń pè ẹ̀yin rabbi look at you mo ní mo fẹ́ ṣe business nine million you get me the money ìgbà wo ni máa dábàrà fún ẹ oríkè máa wọ̀ọ́rọ̀ yìí look at my rabbi nǹkan tí bó ṣe kó rí náà nìyẹn kọ́ ló lówó orí aya náà. ó ṣe rabi ṣorí bí a ṣe rí ọmọ yìí ọlọ́run fi hàn mí ní ọ̀nà púpọ̀ tí a bá no. Okay, okay, hold on you know what i'm gonna do right now. Okay. Uh, màá fẹ́ lọ sí Israel so màá ní two million. <laughs> Eh, hold on hold on mo ti máa sọ nǹkan fún ìgbéròlá mo sọ pé gbogbo property ti dájú mi ti sílẹ̀ àwọn gan sọ wọn emphasize kan tó kú wọn ní gbogbo nǹkan táwọn fún mi kì í ṣe tèmi nìkan torí ọkọ mi pàtó náà dẹ̀ ti gbọ́kọ mi fún mi kí ló tún kú anything you want tàbí. mo ń lọ Israel à ń lọ ilẹ̀ mímọ́ náà à ń lọ ṣàdúrà ayọ̀ fún ọmọ yìí Ọlọ́run máa fi hàn pé ìwọ náà wá rí fún ọmọ ológo tó wà ní ògo tó ń gbogbo ṣògo ni ọmọ yìí máa jẹ́ ẹ̀yìn tó bá rìn bákan síṣẹ́ ìkáwé gò. anything for you darling. I Yes, sir. Yes. Ah ọlọ́run fi hàn mí nílẹ̀ pa ìjà gbé mi ayọ̀ láti àìlọ́run. bí mo ṣe mọ goriola ò jù báyẹn lọ ṣe wá rí látìgbà tí mo ti mọ goriola kò fi ọjọ́ kan báyìí fún mi láyọ̀ rẹ̀ kódà ayọ̀ kékeré tó lè fún mi ìbànújẹ́ tó wá mú wá ó gbogbo yẹn lọ ṣùgbọ́n ara mi ni mo blame yeah ara mi ni mo blame because I should have known better gbogbo gbèsè tí Goriola dá sílẹ̀ fún mi mi ò tí san. màá gbá owó ni mò ó tiẹ̀ nígbà lónìí ni màá gbọ́. ah manager kí ló ṣẹlẹ̀ ẹ madam ẹ káàsán o. ẹ káàsán. ẹ rásán. ẹ jọ kí ló ṣẹlẹ̀. ẹ jọ ṣe bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ níta Goriola àbí kí ló ń polú pẹ̀lú. ó ra aṣọ lọ́wọ́ mi seven hundred thousand ah, ó tún wá ra bàtà one fifty thousand to match up till now after two months kò fún mi lówó mi lónìí iṣẹ́ màá gbowó mi màá bọ̀ ní ọ́fíìsì mi dáhùn. ẹ wo arábìnrin bàtà lèmi ń tà bàtà tí wọ́n ń sọ ọ̀hún ọwọ́ mi náà ti gbà fún un one hundred and fifty thousand yẹn ó tún wá tọ́lọ̀ mi lé gẹ́gẹ́ wá ta bàtà mẹ́rin wọ́n ló máa sanwó ẹ̀ mí rí o. ẹ jọ ń torí olè madam ẹ gbọ́ èlò ni gbogbo owó tà ń sọ̀rọ̀ yìí. one point one million ni o. Ah, ah! báwo lẹ́yìn náà ṣe máa ta ọjà one point one fún yàn ẹ ó ti pọ̀ jù náà. àgọ̀ nìyẹn o. no sir mi sọ pé ẹgọ̀ but ó ti pọ̀ jù èrè lógán lèèyàn gan jẹ lórí hòtẹ́ẹ̀lì tá a gbé sílẹ̀ èrè ló là ń jẹ tá à ń jẹ one point one million. ó lóun lòun ní hòtẹ́ẹ̀lì àbọ̀ nǹkan ló ní hòtẹ́ẹ̀lì èèyàn wá ní hòtẹ́ẹ̀lì máa ń mi lè ta nǹkan one point one million fún ah èlò lọ fi kó tẹ̀lé lóyún one point one million. wo tẹ́yẹ̀ bá rí ọkọ yín pẹ̀lú kọ́lọ̀ ara ẹ̀ èèyàn á kó sí lọ́wọ́ sáà ni fàwọ̀rajà ó ń gbèsè ẹ jọ nítorí Ọlọ́run yín náà ni màá bẹ̀ ẹ fún mi ní one week ṣe rí láàrin ọ̀sẹ̀ kan tí ò bá sanwó yín ṣe ń gbọ́dá dì máa san ẹ wá bá mi máa san. ọ̀sẹ̀ kan kì í máa bẹ́ gbé. tí ọ̀sẹ̀ kan bá pé owó mi ò bá pé madam ẹ mọ orí èèyàn tí mo jẹ mi àti ìyá jẹ́wọ́ ṣọ̀kọ̀ kan náà. ẹ ẹ wo ṣe mọ́ ti lọ ẹ dákun ẹjọ́ ẹ fún mi nọ́mbà yẹn torí ọ̀sẹ̀ kan lè pé kí n mọ́ rí yín. kò lè tó yẹn ṣé bẹ́ẹ̀ mi ni mo fún yín ní wọ́ọ̀dù mi máa ń sọ ni ẹ jẹ́ kí n fún yín. Ah. ṣe ní fóònù lọ́wọ́ pẹ̀lú Yeah. Is it now? Two people. ẹ dákun ọ̀sẹ̀ kan yìí pẹ́ pé o ọ̀sẹ̀ kan yìí pẹ́ pé o mo burú gan o mi ìgbádùn o. kí ni wọ́n ṣì ń dúró ṣe padà sẹ́nu iṣẹ́ ẹ̀ jọ. ó tún kù mà ó kù mà lórí ọ̀rọ̀ Ògúngbóyọlá náà ní last week monday yìí ó ní wọ́n pè mí tí wọ́n sọ fún mi pé ẹ̀yin àti wọn ẹ ti jọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹni tó ń supply wa ní diesel pípẹ́ fẹ́ change supplier. jọ́ nítorí ọlọ́run ìgbà wo ni goriola jẹ́ ẹni tó ń supply wa ní diesel ní hotel because òun sọ̀rọ̀ òun sọ̀rọ̀ kabakaba lẹ́nu ìgbà wo ló dé tó ń supply wa ní diesel. wọn kò goriola kì í ṣẹni tí mo lè gbé náà wojú ẹ so lójú ẹsẹ̀ náà ni mo send owó sí wọn. anyway how many litres ló kù fún wa ta ní hotel yìí. twenty litres péré ló kù. twenty litres báwo lè ṣe máa ń ṣiṣẹ́ báyìí jọ kí la fẹ́ fi twenty litres ṣe ní weekend tó rẹ̀ pé weekend gan la máa ń bí jù la máa ń ní guest jù ṣàlọ́kùn supplier báwọn sọ̀rọ̀ ní kó wá já diesel papò dẹ̀ make sure kó monitor wọn because máa send owó wọn sí wọn. Hmm. ṣé wá rí o àwọn gbèsè mo ṣe ń san lọ́wọ́ mi tí mi ò tí ì san tán kò dẹ̀ wá tì torí ẹ̀ kí ní mo ro burúkú sí gorí ọlá mi ò tì torí ẹ̀ ro burúkú sí látàárọ̀ dalẹ́ rí nítorí ẹ̀ ni mo ṣe wá o dádì ẹ jọ̀ọ́ kẹ́ ẹ wẹ̀ mí mọ́ kémi lè máa bá tèmi lọ. àgbọn hmm. ń ṣẹ́ oyin ń ṣẹ́ ojú olóko sì ré kùlùkùlù gbogbo yín ń pè ìṣẹ́yìn ẹ̀yìn ẹ̀kọ́ hmm? ojú ń gbénu lé pòdè lù àràní tí gbénú létí yọ àdófìjà ẹrú onífẹ̀ẹ́ ni bàbá mi alájogun ẹ wò ó kí ni orúkọ ìyàwó gorí ọ̀la àkọ́kọ́. ẹ ṣe ẹ ṣe bàbá ẹ jùmọ̀kẹ́ ń re ìyàwó rẹ̀ àkọ́kọ́ ó yẹ níkẹ́ ń re aya ẹlẹ́ẹ̀kejì ń re òdókòyì. ọ̀paró kan kì í báró kù ẹ wò mí wò kò sí ẹnì kankan tí ń ṣe gorí ọ̀la nú àwọn ìyàwó rẹ̀ méjèèjì. ṣé ẹ ti rí báyìí ṣé ẹ ti gbọ́ báyìí ẹ jọ̀ọ́ yẹ kí mi máa bá tèmi lọ mi ò mọ nǹkan kan pa ọmọ yín tó yàwó rẹ̀. Ah, ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ọba bẹ́ẹ̀ lọ àyàfi kẹ́ ẹ múra gbági ẹ wẹ́ni tí gorí ọ̀la ṣe lọ sáàpá máa gbà báyìí. Ah, bí bẹ́ẹ̀ kọ́ ayé ò ní tàtẹ̀ ìwé wù mí o. ẹ ṣe sà. ẹ ẹ jọ èmi tún fẹ́ sọ nǹkan kan o tábà ní tèmi pọ̀ ṣebó lọ́mọbìnrin kan tọ́jọ wà nù mọ́tò ńjọ́ tí ó ya wèrè yìí ṣebó òun nìkan náà ti ń rúra wọn bọ̀ ẹ wá yẹn kan. ẹ dákun ó máa ń dùn mí gan bóyá torí pé ẹ ẹ jáde ẹ jáde rí ká ní ẹgbẹ́ lẹ́kọ̀ọ́ àṣà wa tá a jáde káàkiri ọmọ tó já pùtùpùtù báwo lo ní ká máa lọ wá ọmọ tó wà nù mọ́tò báwo la ṣe fẹ́ rí yẹn la ṣe fẹ́ e? ah, ah. tírèsè. ó kẹ́ o dádì èkó gbàdá fún máa tún fóònù gòrí ọlá àwọn yẹ kẹ́ ẹ rí náà ájá ní nǹkan tó fi sẹ́fà àwọn sẹ́kọ̀ọ́ ní oṣù tó ń kó káàkiri èkó èkó yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ wà ní ètò sọ yẹn díẹ̀. ìjì mèrè ṣọ́gígùn kó má bàgùn gí aládìí sẹ́yìn náà rí ni ẹ wo presidential suit tí mo wà acn tẹ́lẹ́lẹ́ èmi aládàáni kan jẹ lágbára ọlọ́run ọlọ́run ò ní ṣe irú presidential suit tí mò ń sùn sínú ẹ̀ fún yín ẹ̀yin o ẹ̀yin. lélẹ́lẹ́ àlélẹ́ kúnlẹ̀ àìràn. hello. báwo ni president àbúrò mi ló wà pa màá pè ẹ́ okay ah this is nice this is a fantastic presidential show ẹ wo suit tí mo wà yìí ah that's nice ó dábẹ́ okay kò sí wèé. ṣọ́gígùn kó má bàa gungi aládì torí pé ikùn jọ gẹ̀dẹ̀ ikùn rẹ̀ jí. ó ẹ lè pè mí tó ń sìn àjọsọ̀rọ̀ tó ń tẹ̀ ẹ pẹ̀lẹ́ o. bàbá ẹ máa wọlé bọ̀ kò sí ìyọnu kò sí ìyọnu rárá kò sí ìyọnu please kò sí fún ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ rà òkú se àmì ìṣètura ẹkú dédé wò ẹdá kan sísí mi ni àwa bá wò. ẹ sàmọ gorí ọlá dáadáa ẹ mọ ẹ ṣeun ẹ dákun ẹ̀yin ni àwa bá torí Ọlọ́run àwa bẹ̀yín ni torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní jọ́kìnní àná wọ́n ní wọ́n rí yín nínú ọkọ̀ pẹ̀lú gorí ọlá a sì gbọ́ pé ọ̀sẹ̀ yìí lẹ́sìn dáṣẹ̀ rí àfún a máa rí bẹ́ẹ̀ ẹ wá jọ torí ìkúnlẹ̀ abiyamọ àwa bẹ̀ yín ni àbá tìjà wá ẹ dákun ẹ bá ní foríjì ntẹ ẹ bá fẹ́ ká ṣe à á ṣe ẹ dákun torí Ọlọ́run ẹ jọ. Ah, ah. ìwọ ọmọ burú o jọ kí ni ìbá ṣe fún ẹ tó wá jẹ́ wípé wèrè lókùn kó lọ ya ọmọ ọlọ́mọ ah, wá o bọ́ba yóò rí ọ tọ̀run wọ̀ o àti pé ẹ̀yin lẹ mú mi ẹ mọ̀ mí o àti ọmọ tó yàtọ̀ sí gbogbo yín tó lọ gbé kò ní ìṣe ń wọ ọyẹ kí n tàbá dì dì í ọyẹ ká tẹ ọwọ́ tó ṣe ń ṣe ń ṣe ń ṣe ń tà àjọṣọ nù. ẹ jẹ́ bọ́ǹkù yín sọ̀rọ̀. ọ̀làjòsì máa láìfi yín o. dákun arábìnrin àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ò yé o ni ò tó o dákun má bínú nítorí ọlọ́run èdè àìyedè ni o kò yé ni o àbá tìjà wá o ọmọ làákàyè ọ̀rọ̀ àti gbé kalẹ̀ ni ntí ọba fẹ́ lóòótọ́ láti dé tọlọ́pàá tá a ti lọ fẹjọ́ sùn ṣùgbọ́n a mọ̀ pé ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ọlọ́pàá mo ní kàn ọlọ́pàá mi tẹ̀lé a kàn jẹ́ kémi ọ wá bá ọmọlúwàbí la wá bá dákun bá ní túlẹ̀ ní tó bá fi àṣẹ. bàbá bàbá kí ló dé tó fi jẹ́ pé ọlọ́pàá lẹ lọ pè tẹ́ ẹ̀ pé mo pò. so ẹ fẹ́ yàn mí jẹ àbí nítorí ẹ ti rí i pé mo kéré ẹ fẹ́ yàn mí jẹ bàbá ẹ wo nígbà tí ọmọ yín gorí ọlá wèrè tẹbí tó ń gbowó lọ́wọ́ tèmi bẹ́ẹ̀ ni wèrè wèrè gorí ọlá tẹbí tó ń gbowó lọ́wọ́ tèmi tó ń gbóúnjẹ tó ń gba gbogbo ẹ̀ mi ò rí ẹnìkan kan yín níbí báyìí ẹ wá lè mìsúrà wá sí nǹkan kan o ó wá dìgbà tó wá ti já wèrè tó ti já wèrè wèrè tí mi ò rò pé ó máa sàn ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ ń bọ̀ nílé tèmi ẹ ń bọ̀ nílé mi. dákun àwa torí ìjà wa àwa bá ọjà nítorí ọba fẹ́ á ṣe á ṣe torí ọlọ́run dákun ò ní sórí burúkú. bàbá bàbá ẹ wo tẹ bá dé tán bẹ́yẹn umbrella tó wà bẹ́yẹn níbẹ̀ yẹn báyìí umbrella yẹn abẹ́ẹ̀ ni mo ti máa ń dọ́gbọ́n ta card tí mò ń ta gala tí mò ń ta swiiti chingom nígbà tí mo pàdé goriola ọmọ yín wèrè yín ìgbà tí mo pàdé ẹ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ goriola ṣe ó ṣe àwọn ìlérí kan fún mi tó yẹ pé inú mi dùn gbọ́dọ̀ yà sọ pé òun máa bá mi ṣí bísínẹ́sì kan inú mi dùn. ayọ̀ mi kù mo ní à ah, ẹni tọ́lọ̀ ràn sí mi ò lọ́wọ́ mi láti ọ̀dọ̀ ọlọ́run ó ti dé inú mi dùn ọkàn mi balẹ̀ pé ah, ọlọ́run máa ṣe wọn ìgbà yẹn náà ìbílẹ̀ wá yẹn dìde ọ̀kan mi ò wá gbọ́n rárá tó yẹ pé gorí ọlá ìgbà yẹn ló máa pè mí bébì jọ mo ní card ọjọ́ two thousand wà ọjọ́ one five wà. tí mo fi ránṣẹ́ sí. tí mo fi ránṣẹ́ sí gorí ọlọ́mọ yín one thousand wà ẹ wò ó ilé tó tún wá jẹ́ bàbá ń bá rí ẹ. ẹ ní pé ṣe ẹ̀rọ ọmọ yín gorí ọláwèrè yẹn ó lù mí ní jìbìtì ara ẹ wo ó gbáwájú wọlé ó gbẹ̀yìn wọlé ṣé ni mò ń ké ṣé ẹ wá rí bísínẹ́sì tó lòun máa ṣe fún mi kò sílè tó ṣí n rí nǹkan kan mo wá wá ń pe aago ẹ̀ mò ń pe goriola mo pè látọ̀rọ̀ àtàárọ̀ dalẹ́ ní àti àárọ̀ dalẹ́ báyìí tí n bá jí goriola ò ní píkì kọ́ mi kò píkì kọ́ mi títí díẹ̀ ní eléni ṣé rí owó tí goriola jẹ mí tí ẹ bá san owó yẹn fún mi tí ẹ bá sanwó yẹn fún mi gbogbo èrè tó ń ṣe yẹn kékeré ni o ah. ẹ wo késekése lẹtìrì kàsàkàsà tí ń bọ̀ lọ́nà ṣé ẹ rí gbogbo ẹ̀yẹn bí Goriola Goriola wèrè tẹ pera yín lẹ́bi Goriola wèrè yẹn Goriola ẹyọ kankan bẹ́ẹ̀ ṣe rí yìí ó sì mọ fẹ̀yìn bù mí jẹ. God forbid. Ah, ah, ah, ẹ̀yin ẹ̀yin ọ̀rọ̀ náà lẹ máa ṣe ìgbọ́ kírukúrú la máa gba wájú ilé àtẹ̀yìn wọlé ọmọ òṣìṣẹ́ bí ṣe gbọ́. ìyàwó mi jọ ọ̀rọ̀ ìyàwó yín kẹ̀. ẹ̀yin náà jẹ́ ká yanjú gbogbo ẹ̀ jẹ́ ká má yanjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. jọ ìyá mi ẹ̀bẹ̀ rẹ mo bẹ̀ o òótọ́ ni ó tó kó o bínú a yèsàn máa fi irú eléyìí kan yìí kò ní bínú jọ torí Ọlọ́run ó tọ́ kẹrù ó sà ó dẹ̀ tọ̀ náà kò lówó rẹ̀ náà kò wà ṣé ẹ gbogbo yìí ò ń sọ yìí orí ààrẹ rẹ ro wa o kó o bá bínú látòní dọ́la ó sì jàre náà dọ̀ torí ọlọ́run ṣé ká a bá fún ẹ lówó yẹn dédé owó yìí ó gbà lọ́wọ́ yẹn ṣé wà bá wà túlẹ̀ àti pé èlò rẹ dédé owó yẹn gan dọ̀ ọlọ́run. olórí ẹbí ṣe ń yín èlò ni gbogbo owó yẹn gbogbo owó yẹn ṣé ìwọ ló dẹ̀ máa san fún ìwọ ló dẹ̀ máa san fún kì ṣe sùúrù dákun ṣé bá a bá fún ọ lówó sọ́ọ̀bà wa tu ú lẹ̀. màá tu lẹ̀. ó tu lẹ̀. màá tu lẹ̀ ẹ gbogbo ẹ gbogbo ojú fifty thousand lọ màá fojú fo eléyìí tó kù. ọ̀rọ̀ rẹ o. ṣe gbọ́ nǹkan báyìí ọ̀rọ̀ rẹ o. ẹ wá dákun ijó abáríbi ni bí wọlé ibi tó bá wà ẹ dákun ẹ bá ní da owó yìí inú rí nǹkan kan sí ilẹ̀ kàmá ẹyin tó bá wà ẹ dákun àpẹjọ àmọjọ àmọkò jáde ah. kò jáde dákun dákun èkì. ó ṣàtidélẹ̀ ní jẹ́ ká kọ́kọ́ lẹ́yọ́ lọ́rọ̀ náà ká tó fàbọ̀ bẹ́ẹ̀ di yẹ. ẹ dákun torí ọlọ́run àṣírí yín ó gbòòwò ẹ dákun torí ọlọ́run gbogbo bàbá ti wulẹ̀ kó rí. ṣé mo dúpẹ́ ọ̀nkú ẹ̀yin náà fowó sílẹ̀ mi. ẹ ṣé o jòsí ọ̀yá dání lóhùn dání lóhùn tó bá wà lọ́wọ́ ẹ̀. àṣọ ọmọ tí ò yá mú gùn tó gbé kò rí tó ti pẹ́ lẹ́kọ̀ọ́ nù yín mi ò lè sanwó mugun. owó kí ni iye kí ni kí là ń wí kí ló ń wí. àní omówó fún wa a sì mọ sọ̀rọ̀ sàn gidi a ebóṣù mẹ́fà náà ló lò lẹ́kọ̀ọ́ tí wọ́n fi dé ọ padà wálé tó ń bẹ pẹ̀lú agídí ibùkún tó ń lò níbi iṣẹ́ èkó èkó èkó èkó èkó èkó kí ni oṣù mẹ́fà ló gbé ń bẹ̀ tó ṣe tó ṣe aṣọ ìdìbò ìbá mọ́ wa lọ. bọ́bá fún olówó fún olówó yóò ṣe àmà pé èkó èkó èkó èkó wò lẹ́yìn. ok ok kò sí wàhálà o sẹ́rọ owó ètèmi fẹ́ filẹ̀ yìí owó kókú lọ kárùn lọ ni gbogbo wàhálà tó wà lára mi kọ́ máa bá mi kó lọ. ṣáà mú wá mú wá gbogbo agídí ibú òsì tí wọn ilé kú lẹkọọ náà nù randanrandan ọ̀rọ̀ tani ká gbá yàn lẹ. arábìnrin dákun torí iye Ọlọ́run ń bọ. ṣé ẹ tún fẹ́ máa kà ní ẹ kó kí ni fún ẹ. ọmọ mi tọ́lọ́ jẹ́ ẹ̀ ó bú bàbá náà ó bú bàbá dákun arábìnrin jọ̀ọ́ torí ọlọ́run owó ó bù bàbá ń tọ́ ọlọ́gbà tó bá kù á wà kùn dákun bá ní túlẹ̀ ngbà á fi yòókù kun yóò pè é ẹ ṣá ẹyẹ wò ó oh, just take it take it báwa gbà á. ẹ wo ló kù tí a ṣe ṣé ó tẹ̀lé wa lọ tí a lọ túlẹ̀ ni àbí ó fún wa ní nǹkan tí a lò fún àbí. ẹ wo bàbá bọ́ọ̀ tèmi ṣe funfun ní ní nìyí o n mọ kankan nípa ẹ o. Ah, ah. imagine this. owó omugun lẹ́sẹ̀ rẹ̀. sẹ́ẹ̀rì ah, sẹ́ẹ̀rì ọjọ́ tí kinní yìí máa ṣẹlẹ̀ nítòótọ́ nítòótọ́ èmi o àti goriola àjọwádùn mọ́tò lọ́jọ́ yẹn o ṣùgbọ́n ìdí tẹ́mi fi tẹ̀lé wọnú mọ́tò ni pé mo ti rò pé màá rí owó mi gbà lọ́wọ́ ẹ̀ bó tẹ̀ ṣe díẹ̀ kí n gbà lọ́wọ́ ẹ̀ kí n fi sápò but ẹ mọ̀ sábàbí ò lè ṣaláì máa ṣẹlẹ̀. sábàbí wọ́n ti sábàbí. ó yá kó owó tó wà lọ́wọ́ ẹ̀ kó ti sábàbí. wọ́n ti sábàbí owó ẹ̀ kó ti sábàbí. tó bá nà mí ni kí n fẹ́ rí iná sílẹ̀ o. kí n fẹ́ rí iná o. ẹ ẹ àdúgbò ẹ jáde o. wọ́n ti tẹ́lẹ̀ wọ́n ti tẹ́lẹ̀ gbọ́. torí ìṣẹ́ ni àwọn ń ra àrùn. bá mi ṣe kí ní dàrú. wọ́n ti lè sùúrù ká má parọ́ ẹ ti le jù. mo lè máa ní sùúrù. mo lè àwọn ọkùnrin ò ṣe ń àtìyàn ojúbọ̀rọ̀ ò dáa fáwọn ọkùnrin. ìwọ ti sí torí lẹ́sùn kọ́ lọ gbẹ́gbàá ìfọ̀ wàá jẹ́ wàá fẹ́ jẹ́ àrímú mímọ́. Ah, <laughs> olórí ẹbí ṣe ẹ rí i pé tí ìyá ńlá bá gbé ni sálẹ̀ kéékèèké ó sì tún máa gorí ẹni abẹ́ ìrírú ọmọ pẹlẹbẹ bíi egbére ń kọ́ wa máa gbowó ọmọ gàn lọ́wọ́ ọrú wa yìí ah, olórí ẹbí ẹ mọ̀ pé mo gbé kó mo gbé kó tí ìbá jẹ́ pé ń tijú yín ó yẹ kí n bò mọ́bẹ̀ kí n gbó jákujáku ni ah, irú ọmọ òun. sọ̀rọ̀ ìlóyún lọ́wọ́ à ń padà sí sọ́ọ̀mọ̀ pé ọ̀wọ́n ẹran ní mú ní jẹ̀dẹ̀ ee eh, tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ ni pé ibi tá a bá wá gorí ọlá sí ló ṣe pàtàkì bá a bá mọ ibi tá a bá wá sí ní ìsìn a mọ bí a rìn sí. sà ẹ jọ̀ọ́ ẹ má bínú o nǹkan kan sọ sẹ́mi lọ́kàn sí mo ní ìta bá tẹ̀ rí kan nínú àwọn boys gorí ọlá bóyá ìyẹn á lè lead wá sí ẹni tó ṣẹ̀ ẹ wọ́n ṣàjọ ń ṣèranu wọn káàkiri náà ni because èyí tá a rìn kiri yìí ó ti sú mi. òdodo ọ̀rọ̀ wà nú ọ̀rọ̀ ìyá arábìnrin ìbí yìí o èmi nírò pé ó yẹ kí ìyá lè gorí ọ̀la gangan gan ìyẹn jùmọ̀kẹ́ ó yẹ kó lè mọ wíwárà bá tu àwọn bọ́ìsì yẹn ẹni pé kí nìdí ẹran tí lè jọ sí nígbà yí ọ̀rọ̀ débẹ̀ ó mẹ́nu bà wọ́n. abẹ́ ti gbàgbé náà. ẹ orí sọ orí sọ ẹ àfọwọ́nù ẹ ẹ mọ̀ pé tó bá gbé aago ó lè tó aṣọ náà a lè wábi tí a wá àwọn bọ́ìsì ń sí bàbá ọlọ́run ó jẹ ọgbà aago ni ọ̀ya. Eh, eh, ẹ wá wọlé ẹjẹ á lọ ẹmu tẹ mọ ẹ. ká máa lọ ọ̀nà yìí kọ́ máa gbégbé yín lọ. yọba ó mu tó mu ní bàbá sì mú àwa ń lọnu àbí kékeré ọ̀rọ̀ gò wá ní táwọn ṣe káàkiri ó wá wọlé sínú ọkọ̀. ó bọ́ which one you dey. play card man. sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ tó ṣe bí ẹni àbí ẹ ń wò pé báyìí mo ṣe get me by well èmi ò rí ní problem pẹ̀lú yín àmọ́ ò rí business pẹ̀lú yín nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ní kẹ̀dá mi lóhùn kí nìkan tẹ́ mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí Goriola kò cost me anything láti get ọlọ́pàá kó arrest gbogbo yín wọ́n rọ̀ dín yàn. ṣebí kò. ó ti rẹ̀ ọ́ wo ni ó ti rẹ̀ ó ti rẹ̀ ó ti rẹ̀ ọ́ ah, ibo la ti dé eh, eh, mọ̀ ẹ̀gbọ́n tí ìṣe ẹ̀gbẹ́ ẹ̀ ní gbogbo ìgbà tí ń lówó iná ẹ̀jọ́ jẹ gbogbo ẹ̀ náà fọ́ni ẹ̀bẹ́ kò lè fi gbẹ́nu sí. kí lè sùn ẹ̀gbọ́n ṣé inú ò jẹ́ ń bẹ̀. ok fìyẹn lẹ́yìn sí a sì sọ́gù díẹ̀ sí i a máa rí tá a bá máa dọ́wọ́ sàlẹ̀ yẹn sìn tá a yà sí kọ́nà yẹn tá a bá wá rí àwa gbọ́kadà tá a bá fi máa dé next street ah. a máa bá ń bẹ̀ àbí ìfẹ́ àtọkànwá. torí pé ní méjì kò lè pàdánù irọ́ bí wọ́n bá ń tán mi kò yẹ kó tanra rẹ̀. You can never give what you don't have. You wanna eat your cake and have it. No, no, no, no, no. Oh, Baba, which one you did? Mr. Goriola, which one you did? Àlejò rẹpẹtẹ mú gbà yín. Ẹjọ́ láti bò láti bò. Àwa rí yín wá o. Ṣáà wá bẹ̀yìn o bí àwa ṣáájú yìí kẹ́ ẹ gbà wá kẹ́ ẹ dárí ẹ̀ṣẹ̀ jù wá o àwọn ẹbí Goríọlá ni ọ ẹjọ́ o. Goríọlá wo Goríọlá kò rí. ìyàwó ẹjọ́ ẹjọ́ ìyàwó. mi ò lè sọ̀rọ̀ kankan ọlá wípé ẹjọ́ obìnrin ló jẹ́ kí n hàn láwọn yín láti jókòó torí pé yìí náà jábí àmọ́ ìgbà tí jẹ́ kẹ́ ẹ jókòó rárá nípa ọ̀rọ̀ Goríọlá ẹ̀ lè gbọ́ nǹkan kan lẹ́nu mi àyàfi tí ọ̀rẹ́ mi bá dé mo ti pe ọ̀rẹ́ mi tó rájọ́ lòdì tẹ́lẹ̀ kẹ́yìn tó wọlé ó fẹ́ débi. ok mi ò ní anything láti bá èyí sọ ẹ̀yin fi wá síbẹ̀ yẹn ẹ̀ ń dábọ̀ ń bí ok. ẹ jọ ń bu ìyàwó náà já wa. ara ẹbí wa náà ni. náà wọ́n já wọlé bẹ́ẹ̀ yẹn ló ah. ah, wọ̀dà. Ah. ẹ wọ́n ń bi léèrè wọ́n níbo lẹ ti wá ọ̀rẹ́ mi nù òun ni mo dọ́rọ̀ dúró dé òun ló àwọn ẹbí Goríọlá wa ṣáà wá bẹ̀yìn kẹjọ kẹ́ dáríjì wá. Goríọlá fámìlì Goríọlá ni yín ẹranko ló ń jẹ́ bẹ́ẹ̀ ni àbẹ́yàn ẹ dúró ṣé pé Goríọlá ní fámìlì. bẹ́ẹ̀ lẹ́yà bí mi o wọ́n jáde wọ́n lèmi làwọn rí lójú ọpọ́n fáwọn pé mò ń ṣe. fine bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá lọ́rẹ̀ẹ́ mi ló ń ṣe Goríọlá òun ló ń ṣe kò dẹ̀ ní bọ́nú ẹ̀ ah, bẹ́ẹ̀ ni mo. Eh? kí má ṣe pé kí ni èyí tí mo ṣe àrọ ti rọ̀ mọ́ gòríọlá kò ní bọ́ọ̀nù ẹ̀ ni mo sọ yẹn ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wo èmi yìí àṣàjẹmọ́ṣẹ́ ni mí ṣárí babaláwo tẹ́ ẹ lọ sọ́dọ̀ ẹ̀ tó sọ fún yín pé ọ̀rẹ́ mi ló ń ṣe gòríọlá ó ríran gan o kódà kẹ́ máa kóbì kẹ́ máa bọ̀ ni. ẹ dúró ló ṣẹ́yìn ni bàbá ẹ̀. fine mo ti ń expect irú statement yẹn hmm. fẹ́ máa bèèrè ṣé ẹ rí àwọn eléyìí àwọn ni ọmọ ọsàn tó ń kó pọ́npọ́ báyẹn ẹ̀yin rò wípé ẹ lè dá wá bí pé kẹ́ ẹ wá yanjú ẹ̀ kò sí ọpọlọ kankan lórí yín tẹ́ ẹ lè fi yanjú ẹ̀ ẹ wá fi àwa sílẹ̀ sílé àtolórí ẹbí àtèmi àsọmọ tó ti pẹ́ lẹ́kọ̀ọ́ tó já bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn mo ti mọ̀ pé bíbá ilẹ̀ ń bọ̀ àbọ̀ olórí ẹbí ti wọ́n torí pé wọn kúrò lérí wọn jà rárá yes ni ò jẹ́ kí wọ́n tẹ̀lé mi èmi ti mọ̀ pé bílẹ̀ ń bọ̀ ṣẹ́ ń gbọ́ mi mà ṣe rí àwọn eléèrò pàmò lè rí yanjú ni àmọ́ gbà táwa tá a lọ́pọlọ tá a ti pẹ́ lẹ́kọ̀ọ́ tá a dé ń sìn àwa la lè yanjú ẹ̀ òun ló jẹ́ kémi máa bọ̀. ẹ gbẹ́ lórí burúkú sàn lórí burúkú sàn bọ́dì àwọn wèrè wọn ò ní ná yín dáa ẹ̀yin olórí burúkú like father like son abájọ kó lè dùn mí fún gorí ọlá àṣewèrè pọ̀ nù ràn yín báyìí lẹ́yìn náà ń jábọ́ lẹ́ ń fò sókè ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ lẹ́ wá ń bí ẹbí orí burúkú wo. o ṣeun ọ̀rẹ́ mi wọ́n lèmi mò ń ṣe gorí ọlá wọ́n bá lèmi mò ń ṣe èmi mò ń ṣe èmi mo gbọ́njú bọ́lá ní í ṣe bí wọ́n bẹ̀ mí wò ní gbọ́ bí ọba aládé bẹ̀ mí gan wò ní gbà nítorí pé gorí ọlá sẹ̀mí ó ṣẹlẹ́dàá mi. gorí ọlá ni lọ́ọ̀yà òun tú lálábẹ́rẹ́. salaam aleykum. gorí ọlá ni fáwọn ẹ ẹ má bínú ohun alájà mọ́tò mi bàjẹ́ sálẹ̀ lẹ́yìn ni wọ́n bá mi tún ṣe mo wá kó iṣẹ́ lábẹ́ ṣé mo nìkan jókòó síbi ìkúnṣẹ́jú márùn hello ẹ pẹ̀lẹ́ àǹtí mi ti bímọ. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil ọmọ tí àǹtí mi ti ń wá fún bí ogún ọdún ọkùnrin àbóbìnrin ọkùnrin kọlù gìdẹ́rì sẹ́yìn náà wàá rí nísìn nítorí pé wàá lu òyìnbó ni wọ́n ń bogún ọdún wá mọ́ wọn sọ fún yẹn kankan wọ́n wáá dé ní last year wọ́n wáá bá mi ẹ wá wò báyìí nísìn àti ń bá wọn kó mọ́ kálàntì mi ti sọ fún mi ti pẹ́ ni wọ́n ti bímọ tó méje ẹ̀ ń ṣe mí kí lẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi fún àìmọye èèyàn tó ti wá bá mi ta ti mú wọn lọ́dọ̀ àwọn onímọ̀ tọ́dẹ̀ ti bímọ ẹ̀yin náà ìwògbà tí mò ń ṣe bẹ́ẹ̀ dèmi níjẹta ṣe é rí páwọn tó wá dúpẹ́ páwọn bímọ bímọ bímọ mú wọn rìn ni àǹtí mi mọ̀ ni. ẹ wo a máa sọ̀rọ̀ ó dàbọ̀ mo wá ṣe mọ́tò mi bí tí mọ́tò mi bá tètè dá màá wá ẹ wẹ́ jẹ́ kó dọjọ́ òkú mọ́ kí ni èèyàn ṣe kọ́tẹ́ nǹkan lè jàre kí èèyàn bí mo ṣe wá di bàbá ẹ ṣe ó dàbọ̀. ẹ bí ìdìbò sá fún mi ká fún yín. mi ò fẹ́ kankan. ẹ torí ọlọ́run ká fún yín sọ. irọ́ mò ń gbàwẹ̀ lọ́wọ́ à ń ṣe àwọn àdúrà kan lọ́wọ́ sórí ẹ̀yìn sìn àwẹ̀ tí mo gbà yẹn kò lè jẹ́ kí n mọ kankan èyí tó dáa jù tánà bí muhammed sallallahu alayhi wa sallam sọ ó ní ká máa rẹ tá a bá mọ̀ lọ́wọ́ kálù baríkà àti ìbùkún máa dé bá wa òun lè ti ṣe ẹ àmùsùlùmí ni. gbogbo ọ̀rọ̀ ayé mi náà ló ti bá yín sọ lórí fóònù yẹn ǹjẹ́ sẹ́lì sàánù ní kẹ́ mímí náà lọ bí tẹ mẹ́gbọ̀n yín lọ bóyá èmi náà lè rọmọ bí ń bẹ ẹ jọ ẹ sàánù èmi náà kémi náà dọ́ lọ́mọ láyé. alájà ẹ wò ó kékeré ni gbogbo tẹ̀ ń sọ yìí o bóyá yẹn gan-an lọ́lọ́run rán mi wá ṣe nílé ayé yín tẹ́ ẹ bá ti lè farabalẹ̀ ìnàlá máa sọ́bìrì náà ẹ̀yin onísùúrù báyìí lọ́lọ́run wà ilẹ̀ ọlọ́run kì í ṣù tẹ̀dá ní mọ́ yòókùnkùn ẹ wò ó ẹ fọkànbalẹ̀ ó ti ṣeé ṣe tí ẹ bá lè travel. tó bá ti yé eégún ó ti yọ rẹ tó bá yá ní ìsìn ní ìsìn mo ṣetán láti tẹ̀lé yín. ẹ ṣe rí bí ẹ ṣe ń wò mí èmi gbàgbọ́ nù ẹlẹ́sìn mùsùlùmí ni mí bẹ́ẹ̀ bá ti rí mi mo dẹ̀ gbàgbọ́ nù ká máa ṣàdúrà gan a láwọn tó ní ìmọ̀ tó ju tiwa lọ ẹ màá mú yín lọ bẹ̀ bóyá ní ọ̀sẹ̀ tó ń bọ̀. ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ́ o ẹ jẹ́ kó jọ̀la tàbọ̀tún la ọ̀sẹ̀ tí ń bọ̀ ti pẹ́ jù. Allah Allah anabiwa eh, muhammad sallallahu alaihi wasallam sallam ó ní tá a bá ti rí ẹni tó kàn wá bàtò ó ní ká fìfẹ́ hàn bí mo ṣe ń wò yín ẹjọ omi lójú mi bá a bá sì ti rẹ́dà tọ́lọ̀ ń dá ní omi àwa tọ́lọ̀ ń fún ní nímọ̀ kékeré tá a bá ń bá wọn rìn yóò ṣiṣẹ́ pọ̀ sóye yín eh, màá pè á lọ lọ́tùnla ṣùgbọ́n ẹ sọ fún mi bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan pé inna laha masobirina ẹ̀yin o ní sùúrù báyìí tẹ́ ẹ bá tilẹ̀ ní sùúrù tẹ́ ẹ bá sì sọ pé ẹ ṣèlérí pẹ̀ ní ronú mọ́ ó tán. mi ní ronú mọ́ pàápàá ọkàn mi sì ti balẹ̀ pé máa rí tèmi ṣe lọ́dọ̀. Ah, alhamdulilayi ìgbàgbọ́ lójú ẹ jẹ́ n pè ìyàwó ẹkú kàlẹ́. ẹ káàbọ̀ àfà. àdúrà owó gbà. amina ya Allah. yóò rí bá a ṣe ń pé. amina. ẹ aláàkíwá mo ti pe arákùnrin tó mú wa èyí ò mo ti ṣàlàyé bí a ṣe lo àwọn àṣejẹ àmọ́ o lè wá mọ́ ṣàlàyé fún yín dáadáa ẹ jẹ́ wá tún ṣàlàyé fún yín dáadáa báyìí ṣẹ́ẹ́rì nǹkan tó wà nù kòkó yìí là ń pè láṣejẹ àmọ́ gbogbo ohun tọ́lọ́ yọnu sí pátápátá yányán ńlá fi pẹ̀lú rẹ̀ gbogbo ohun tọ́lọ́ ní ká mọ́ dédi rẹ̀ tá a mọ̀ sí haram àlóbi tí wò mọ̀ ṣé wàá rí àṣejẹ yìí a wàá gbé fún yín báyìí tẹ́ bá ti wá délé ẹ wà lè mọ sọ aago ẹ̀rín tó ju yín kò lára ogo o gbáago méjì bá sì lù gbáhùn ẹ wá dìde ńlẹ̀ ẹ wá jáse jẹ yìí tẹ bá jí láago kan ẹ lè sùn padà ìsòkò ìtọ́nù gbáago méjì bá kọjá àṣẹjú márùn náà bẹ bá jí ẹ mọ̀ jẹ mọ́ o aago méjì ni ẹ máa sọ ìyá wa ẹ dákun o aago méjì géérégé ńlá máa jẹ àṣejọ ni àdúrà wo gbà ọlọ́sì fàṣẹ sí bàbá bàbá sàṣẹjẹ báyìí bàbá ṣe ìpèlò ìpèsè báyìí tí ẹ jẹ báyìí a máa ń fi àṣẹ sí i torí pé iná mọ́ amúrú ìdá àrọ́dà ṣe án ẹ̀yàkùn làlàó kùn fàyàkùn wíbẹ̀ dẹ́bẹ̀ àṣetọ́ lọ́wọ́ ọba ní í ṣe àwọn abẹ́lọ́run fún náà ní ìsìn bá fàṣẹ rẹ̀ lé tẹ́ bá ti ń jẹ́ ó fún tàfẹ́ kó fún. bisimilahi rahman rahim muhammadu rasulillah sallallahu alayhi wa sallam waladina ma awu asidawara le kufar ru'amahu bana roka an sigaran yabtaguna farallah min lawaridi wanan si ma hun fi wujuhi min asari sujudin zalika masalu un fi tawlati wa masalu fi injil kasari hina roja ساتيئه فصلا وفصلا كتو فصلا سوكي إيه يجيب سروه يكتبهم لكفار وعلى الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفرة واجر عظيم ẹsẹ amina yà wá ẹsẹ amina yà wá lórí bá a ṣe ń fẹ́ ń bọ̀ wá. ẹ rí i pé njọ́ tẹ wá náà mo sọ fún yín tẹ́ ń sunkún sí àyín tẹ́ ń sunkún sọ̀hún ah, mo sọ fún mi ládùúgbò àyín ó gbà ọlọ́run ní wàhálà nàblu làhún wàhánà kùn bí ṣe hìn wàhálà nàblu wàhánà kùn bí ṣe hìn alukurani ló sọ bẹ́ẹ̀ ó ní àmọ́ dán latara wò látara oríṣiríṣi nǹkan kan èyí tá a rí iná àdánwò ọlọ́run ti sátọ́ ọlọ́run wá yìí wàlẹ́ àdúrà yóò sì gbà ẹ rí tí ń bẹ́ àyín ọ̀sẹ̀ ni ẹ wà lè wí ọ̀sẹ̀ yìí àmọ́ tẹ́ bá wí yìí ẹ lọ wá bìkan tó bá níhò tàbí bí kòtò kẹ́ra gbẹ́ ibẹ̀ lẹ́wà tẹríba wàláì exam tó rọ́ọ̀bù lè kábà ọlọ́wọ́lá pé àṣẹ máa ṣe tí sì ń gba ṣíṣe yóò gba ṣíṣe fẹ́yìn náà àlùbáríkà ọlọ́run náà bí wájú ọlọ́run ẹ gbà báyìí àdúrà yóò gbà ọlẹ́ àyò sọnù ìyá wa hmm. ẹni ìfẹ́ ní ẹ kò sí yàrá báyìí hmm. ẹ dákun ẹ sọ aago méjì òru o ẹ sọ ẹ̀yà wa o ó dà wọn ní sùn èyí ò ní kí lọ́ọ́ bẹ́ o lórí bá ṣe ń fi àdúrà wọn gbà ó tọ ẹ bá kílé ẹ sì bá kí ọkùnrin Goriola náà ẹ bá kílé àdúrà wọn gbà tọ. ọ̀nkún ẹ ṣe gbọ̀nsà. mo dúpẹ́ lọ́wọ́ yín mo rí appreciate nǹkan tẹ́ ṣe fún mi in fact tí kinní yẹn bá lè ṣiṣẹ́ tí mo róyún tí mo bímọ ah ẹ gbà pé ẹ sọ̀rọ̀ ìfẹ́ nìkan. orí wo ni mo ṣe ń sìn tẹ́ dúpẹ́ àìmọye nǹkan tí mo ti ṣe tó ti ju eléyìí lọ ṣẹlẹ̀ yìí tó wá yàtọ̀ gan ẹ pé mo ṣe rí mu ní ẹ dàbí omi sí mi ẹ jọ nítorí Ọlọ́run kí la máa mu ṣoríire kí la fi ń wẹ̀ kí la fi ń fọṣọ kí ni nǹkan tí a máa fi ń lo oògùn tá a bá fẹ́ ṣe ṣé kí ni wọ́n bá ṣọ̀tá omi ni kò ṣẹ́rí kò sí nǹkan tí mo mi ń lẹ́yìn jẹ́ sí mi inú tí bá dẹ̀ ti rí inú mi máa ń wú ṣe rí mo ti wá láìkí kóbìnrin rẹwà you are the beauty of our time you are just an angel in human skin tá a bá rí yín téyìn ò bá ti rẹ́rìn ẹ̀rín á jìnnà sóluwẹ̀ omi inú mi dùn pé mo pàdé yín. ẹ ṣe gbọ́ ẹ jẹ́ ká wọlé ká lọ sùn. sùn ah, omi ẹ má ṣe yẹn mo wà òkè mi. Ah, ẹ wàá jókòó tílẹ̀ fi máa mọ̀ ẹ jẹ́ ká lọ sùn. mo ń gbàdúrà eléyìí tún easy omi mo ti dúró ọjọ́ méje rí tí mi ò jẹun tí mi ò kúrò lójú kan lórí pé mo fẹ́ kó dáa fún yàn ọkùnrin lẹ́ni yẹn o mi ò dẹ̀ tún gba thank you so eléyìí tí mo ń jókòó ìrọ̀rùn ló bá dé àdúrà ni mo ń ṣe kì í ṣe pé mo fẹ́ sùn. ṣe gan-an oh, sweet tummy. oorun kẹ ẹ ẹ wá Ago tó lù ní aago méjì tí ló yá gbégbégbégbé ẹgbẹ kẹjẹ. Evans Road. ràánà ah, ẹ máa jẹ́ lọ torí títa ríro báyìí ni èèyàn máa ń kọlà omi tó bá jiná tán téèyàn ló ń dà. ọlọ́run tó ṣe fún ọba aláyé kan tó bẹ̀rẹ̀ sí ní bí ìbejì gbígbà téèyàn ń ṣeré ọwọ́ àṣefẹ́yìn náà ẹ jẹ́ kẹ́ máa fẹ̀mí gbàdúrà pẹ̀lú ẹ̀. ìgbàdúrà ìgbàdúrà. ọlọ́run jẹ́ ìfinú soyún o kí n fẹ̀yìn bọ́ ọmọ pọn kéèké mi ó mọ̀gbẹ́ lórí ilẹ̀ ayé yìí o yóò ṣàánú mi o ah, kò yẹ sí tó kúrò jù ẹ jókòó ẹ jókòó ẹ jókòó kẹsùn síbí. ẹ jẹ́ kí n lọ sùn sí i ah, ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ wá sùn síbí bẹ́ẹ̀dì tóbi jù fẹ́mi nìkan ẹ jókòó síbí. Ah. Yes sir. Eh, omi kí n sùn síbí. Ẹ sùn síbí. Eh, ẹ máa jẹ. Ṣómi wà ní bedroom. Ṣé ẹ fẹ́ wẹ̀ ni? Bẹ́ẹ̀ni. Omi wà. Omi wà ẹ lọ wẹ̀. Kémi náà wẹ̀ kí jẹ́ ká jọ sùn síbí. Àmì eh, ò tí ì lè lọ wẹ̀ ń sìn. Ṣé ẹ rí tẹ bá jẹun yẹn tán beauty? Tóbi bá fine báyìí tí mo dẹ̀ rí pé ó mi mi ni tí ẹ̀ báyìí jẹ́ mi nílé concentrate lórí wọn ẹ ṣe gan mo fẹ́ kẹ́ ẹ lọ wẹ̀ ẹ lọ wẹ̀ tìyín lèmi bá ti jẹ́ tèmi náà lọ wẹ̀ àjọ wa sùn. ẹ ṣe bí bẹ́ẹ̀ tún ṣe ń jẹ́ tẹ̀ ń rojú yẹn gbígbà tí orí ń fọ́ mi torí tí n bá ti lọ́ọ̀bì yàn mi ò fẹ́ kí wàhálà ṣe mo máa ń jarun pa ṣé tabajọ sùn mi ni máa jarun pa mi. àtẹ̀tẹ̀ yẹn bá náà ló máa ń jarun pa lù kò sí pọ́blẹ́mù pa yẹn ẹ̀sùn. the beauty. That's ẹ jẹun náà kí n wẹ̀ kí concentrate. ẹ tètè lọ wẹ̀ mí láàárọ̀ ẹ sá. àìní mi ò ní lè gbé mo máa fẹ́ kẹ tí tí bá ti pẹ́ jẹun tí lóbi bá dùn ní màá lè wẹ̀ wẹ̀ yẹn tí bá ti lọ́ọ̀bù yẹn mi mo ṣe máa ṣe mí ẹ jẹ́ ẹ jẹ́. ètùtù ẹ̀ lọ wẹ̀. àmọ́ mi láìkí máa bọ́ Se mi fẹ́ràn. No, no, my darling, mo fẹ́. Omi very well. Um. Báwo ni Rasheed? Oh God, Ah, uh, Rashid. please, can you, I need your help. Uh, come and pour this water in the basket for me. What I need you to please help me pour this water into this glass cup now. Can you please stand up? Oh, sorry. Mama, oh, we need you jọ ṣó ìwà bá mi bomi sínú kọ́ọ̀pù kí n kàn mú ìgbé kó wá. ẹni ọgbọ́n mẹ́ni ọgbọ́n ẹni ọgọ́ ni ọmọ ara wọn àwọn bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ ni ọgọ́ yóò dìjà. Nigeria! Did you hear that? Mo ń wọ ìṣẹ́jú kan, wà láì máa tẹ̀lé. Ó kọ́ bí ra léèrè irú ìfẹ́ wo ló ní sí mi ṣe ìfẹ́ ojú máa ní. mo ní kó o bá mi ṣí omi àbí ìfẹ́ kó o kò sínú cup and you just walked away there. are you okay? Eh? ìṣèwá thank you torí mo ṣe máa ń wẹ̀ mọ́ pé ògbóyìnbó i ask you to please can you pour this water into glass cup for me and you refuse and you just walked away are you sane are you okay kí ni rí aláwì sọ tí mo gbọ́ mo ní mo sọ èdè tí mo gbọ́ gangan láàrin mi rẹ sọ. ó mọ̀ kan tí ò yé mi lọ́rọ̀ ẹ̀ alijasa ó lè zà ní. ìtumọ̀ god tó o bá súnmọ́ mi tó o fara rò mí mo lè tọ́jú ẹ̀ ju bó o ṣe rò yí lọ. and look at those cars ṣé orí pa àkọ́ní kọ́lọ̀ kan omi àti atẹ́gùn lèmi àti ẹni ẹntẹ́njọ́ ọ̀gá ẹ̀ ah, bí ọkọ ọ̀gá ẹ̀ wọ́n deserve respect. Ah! Ah! aláwì aláwì ọmọ jáyé ibo ti jẹ́nu ilé yìí o ọmọ jáyé ibi tó ti bá mi o èmi èmi kí mi bọ́ mi fún ọ sì mú wo bí n bá gbomi fún ọ lẹ́tà lálẹ́ tí wọ́n sọ̀rọ̀ bí n bá gbomi fún ọ tó bá mú tó bá mú tí o bá forí lólẹ̀ tó o bá forí lọ́kọ̀ kọ́ kọ́ kọ́ kú pẹ̀lú ọmọ àlè omi mi sọ ń lọ èmi lẹ́gbẹ̀rẹ̀ mi bàdó n bá gún ọ lé gun ọlọ́run ẹ mọ ẹ mọ mọ iye láyé mi èmi ọ̀dà o ti rojú ẹ̀. ah no no no no ọmọ dáadáa ni ìgbà tá à ń pè lẹ́ẹ̀kan yẹn kò gbọ́ so a lè ti sọ̀rọ̀ ó ti yíra wa. yà mí lẹ́nu. Ah, no no dalẹ o ló ń lọ o ò lè lọ omi ìdìwọ atẹ́gùn omi mi nìyẹn mo tún wá fẹ́ jẹun ṣé tí n bá mu omi ṣé ó lè lọlẹ̀ fi sọ pé kí n máa wojú ẹ you too beautiful ó dàbí ìgbà tí mo ṣe oògùn ní náà. Go sit down. Ìfẹ́ mi, mo fi mí sílẹ̀ lọ. Èyí àwọn bàbá mi lọ báyìí. Ìfẹ́ mi, mo fi mí sílẹ̀ lọ. Jọ̀ọ́ lọ́rùn, jọ̀ọ́ mọ̀ lọ, kí ló wà ń bẹ̀? mo sì wáyé mo ti lóyún oṣù méjì mọ́ fi mí lẹ̀ lọ tó bá lọ ń sìn ayé ò mọ̀ fi mí ṣẹlẹ́yà torí ọlọ́run mọ́ fi mí lẹ̀ gbogbo tó bá wà ń bẹ̀ kó sọ tó bá fẹ́ sọ fún mi kí n sọ tí mo bá fẹ́ fún ẹ kí n sọ tí mo bá fẹ́ fún ẹ bí mo ṣe wá sí ibi báyìí mo gbà pé ọlọ́run ló ní n wá ìrìn àjò tí mo rìn délùú yìí mo ṣe é sí ara àdébẹ̀ ni kì í ṣe pé mo dìde ńlé mo dédé rìn mo dẹ̀ ti wá rìn rè àṣà alihamudulilayi ntẹ́nìkan sáré kiri tó wá torí pé ẹni náà jẹ́ omi èmi jẹ́ atẹ́gùn iṣẹ́ wọnú iṣẹ́ oyún dé kí wàá la atẹ́gùn ní ìdí o kọ̀ǹtráktọ̀ ni mí contract náà ni mo tún wá wá sílẹ̀ contract tàdé ń lè wọ́n fi ń bẹ̀ mí ni torí wọ́n rí pálùbáríkà wà lára mi ṣùgbọ́n owó tí mo fẹ́ fi ṣe dà mí ò ní ó mo fi ní kó jẹ́ kí n lọ ń sìn omi tí n bá lọ tí mo bá rówó yẹn tí mo ṣiṣẹ́ bójọ́dún mẹ́rin màá ṣe padà wá. èló lówó ọ̀hún gan-an mo ní properties tí mo lè tà màá sá sọ́ọ̀tún màá sá sósì màá dẹ̀ wá lu màá gẹ̀ẹ́tì owó yẹn fún ẹ. Hmm. Hmm náà kì í ṣe owó tó tiẹ̀ lé lọ títí náà torí iṣẹ́ wa máa ń jẹ owó gidi o máa ń kọ zoom owó um, the smallest pé iye tó kéré jù tá a lè fi bẹ̀rẹ̀ bí fifty million and again omi fifty million bẹ́ẹ̀ ni ìkànnì ẹ̀ ó ní sùúrù omi ìkànnì ẹ̀ so o ní properties tó lè tà bóyá méjì tí a lè fi ríro owó yìí ló wá ń wá atẹ́gùn kí a máa jẹ atẹ́gùn ó ní kò rí bẹ́ẹ̀ kò sí bómi ṣe fẹ́ níyù tó tẹ̀dọ̀ ò bá ti rátẹ́gùn sí mímọ́ ẹ̀dá máa kú tẹ́dá bá sì ti kú rè ẹja tó ń gbénu omi gan omi atẹ́gùn omi ò gbọdọ̀ fi ajá tẹ́gùn. nígbà tó sọ nǹkan tó ń ṣe ẹ́ síta nígbà tó sọ tó ń ṣe ẹ́ síta ní ìsìn mo ti gbọ́n sìn máa dẹ̀ sáré síta máa mọ bí màá ṣe ta properties yẹn máa kówó fún ẹ fọkànbalẹ̀ mo eh, wà fún ẹ. mi ò tí ì lè balẹ̀ àfi tí máa ń rí owó yẹn báyìí. owó yẹn máa dé màá ṣe. wàá ṣe hmm. ìfẹ́ mi mo máa ń sọ náà pé mo ti ń rìn tí mo kàn máa ń jẹ mí jù ni pé ìgbà tí mo ti ń rìn mi èrò bí mo pàdé obìnrin tó fa ìbáyìí rí kì í ṣe pé kóbìnrin yẹn tó wá rẹwà là ń sọ obìnrin yẹn lọ́pọlọ kì í ṣe pé kó lọ́pọlọ là ń sọ ó mọ tó tọ́ kì í ṣe pé kó mọ tó tọ́ là ń sọ ó mọ tó yẹ kó ṣe kì í ṣe pé kó mọ nǹkan tó yẹ kó ṣe là ń sọ ni ó mọ ìgbà tó yẹ kóun ṣe nígbà tí Ọlọ́run bá ràn nígbà tá a I love you. I love you My darling. Omi, èmi ló yẹ kí n gbé kinní ìkókè tó ní Omi. Thank you. That's my darling. Lord will share. Thank you, darling. ìsèlè ìsèlè kí ló dé tó yìí gbọ́ nǹkan tí mo sọ fún ọ a ní ilé dára sí Ajíbọ́lá estate ilẹ̀ ilé yẹn gangan mo wá ah, ah, ah. ìsèlè. lọ́rọ̀ dán kẹ́rẹ́. ẹ jù. táwọn aláàjì fàṣà sí kàn ẹ̀rí nígbà tá a fẹ́ buwọ́lù náà ọwọ́ òkè báyìí ni wọ́n fi àlàfo buwọ́lù sí ó ní wọ́n fi wọ́n fi dààmú. omi. òun lélẹ̀ ọlọ́run ṣeun mo dúpẹ́ gan-an. yàrá yàrá ọ̀fíìsì o ṣé ẹ rí lẹ́nu bíi ijọ́ méjì mẹ́ta kan mo ti ń ṣàkíyèsí àwọn nǹkan kan torí bá a ti ń talẹ̀ bẹ́ẹ̀ là ń talé bá a ti ń talé bẹ́ẹ̀ là ń tọkọ̀ ẹ sì máa ń sọ àmọ́ tẹnumọ́ pé nítorí ọmọ nítorí ọmọ lèèyàn ṣe ń kó dúkìá jọ dúkìá náà tá a wá náà ń gbọ́ ọlọ́run tó wá gbàdúrà ní ẹsẹ̀ òun ló ti dúró yìí ikọ̀ lórí dé ẹ̀yẹ wa mú dúkìá náà ẹ̀ wá ń tà kọ̀ọ̀kan ẹ ńgbà tọmọ bá dé gangan kí lọ mú òde bá. Rasidi Rasidi sí wo ló fẹ́ kọ́ mi bí o sì fẹ́ lò gbèsè ayé mi báyìí. ẹ wo bí ìyá torí kò yé mi. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ah. mo lè mo lè kọ́ yín o. o lè kọ́ mi o lè kọ́ mi gbé gbogbo ẹnu ẹ̀ sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ yìí kò kọ́ kò kọ́ rárá o mo ń wọ̀ ní ẹgbẹ́ wo mi fún mi. ẹgbẹ́ mi ló kù wá kẹ́sì ìlú ẹgbẹ́ tí mo gbé gbogbo ẹ̀. ẹ̀mí wẹ̀ bẹ́ẹ̀ wá ẹ̀ ọ̀dà mọ mọ mọ Rashid. mo gbé síbi tí mo gbé sí ọwọ́ àrè gbé jẹ́wọ́ fún mi kí ló fẹ́ fi ṣe. ìtàn mọ́ o. orí ẹ̀ i'm gonna deal with you. ṣòro àwọn tó máa ń lo kiri ìgbà mi àwọn ọmọ ọ̀lẹ tó bá fẹ́ lo àdá ìhàn hàn irọ́ original ni tó bá dúró báyìí kan rárá a ṣiṣẹ́. ẹ ò tí ń ràn mọ́ mọ́ sí láti jọ ìmọ̀ kàn mọ́ jàdún lẹ́yìn yẹn. kò ah, má ta wá pé tó bá ń ṣe tèmi. do as I whatever I say you do. ìfẹ́ ó rẹ̀ ẹni tó o bá gbọ́ lóyìnbó tí bá sọ fẹ́ pé kò ṣe ni kò ṣe dọ̀bálẹ̀. tí n bá ti ní kó ṣe kó ṣe bẹ́ẹ̀ tọ́wọ̀ original ni olùkọ́ èrò bí ké ni o pé kó lè mú wa. your sweet sweet sweet sweet like sugar gori ọlá ṣùgbọ́n irú ìfẹ́ ó lẹ́dí ẹ̀ ní sàgbàjẹ́ ṣèbí kò bí jẹ́ ní. àtọkàn wá. torí pé ní méjì kò lè pàdánù irọ́ bí bá ń tàn mí kò yẹ kó tanra rẹ̀. You can never give what you don't have. Ẹ kálẹ́ Uncle Rasheed. Ẹ kálẹ́. Ẹ dákun, níbo ni ẹ kó àwọn ọmọ sí báyìí? tí mo ń bẹ̀rẹ̀ pẹ̀ sílẹ̀ ọkọ̀ kí. inú wọ́ọ̀dùn tán wà tẹ́lẹ̀ lọ́nà ẹ lè kó ewu ọmọ náà àwọn expect nǹkan ọmọ. ẹ ẹ rí abáríkà ogun sọ̀rọ̀ tán. gbogbo ẹ ti rí nù. kódà ó pè mí ó pè mí pè mí ló ń wájà ó kọ́ gùn náà dábàá yà á fi hàì láwọn kan méjì bẹ́ẹ̀ ó tó fà kéèyàn ojú àké àfi jáì dígì. èyí ti ṣe. láwùjẹ mi ni. àwùjẹ rẹ. àké rọ yìnbà ọ̀sàmìlà ọ̀sàmìlà àké mẹ àké rọ ọkùnrin dàda kódà nígbà tó di gbogbo tó ń ṣe pé kọ̀ọ̀ràn mi ọkàn hmm. fa àkọyọ ni ọ ah. fa àkọyọ mo gbà mo ní èmi èmi lọ́yọ̀ kọ̀ sí àfi hàn lọ́rùn mi nìpọ́n bóore nìpọ́n sọ̀rọ̀ sọ nìpọ́n tọ́ báyìí nìpọ́n tọ́ báyìí nìpọ́n tọ́ báyìí. lọ́rùn yìí. ẹyin wo ìfẹ́ ni mo fo ìfẹ́ pé padà gbogbo ẹ̀ díẹ̀ jẹ́ wọlé hmm. omi gba bí omi ẹ̀jẹ̀ gba bí ẹ̀jẹ̀ hmm. ẹran gba bí ẹran. babaláwo àtọ̀pá. Hmm, wá rí i pé ọkùnrin dàda àṣekọ̀dà wa àwọn tí wọ́n jọ wọlé wọn wọ́n lé ní wọ́n lé ń gbà èyí ti rí láì lójú ogun. lórí èmi nìkan. kí ló dé. aláàkè olóko onígò bó ti ń sá mi náà ń gún mi bó ti ń rẹ mi náà ń kun mi. àmọ́ nígbà tó gbọ́ wọn rí mi mú ìkan dì mí lọ́wọ́ báyìí wọn bíi bíi ogún lápá ọ̀tún ogún lápá òsì ogún lẹ́sẹ̀ ogún lẹ́sẹ̀ ọ̀tún. àwọn bíi bíi ogún mi wá bẹ̀rẹ̀ ti gbá mi wọ́n ń kì mí ń kúkù wọ́n kì mí ń kúkù. àmọ́ ọ̀gá orí gbé hmm. bí ọmọkùnrin ò tó. àkíkà nígbà tí wọ́n fa wàhálà yìí tá a fa lọ fà bọ̀ fà lọ fà bọ̀ fà lọ fà bọ̀ fà lọ fà bọ̀ hmm. ọkọ ni pa gbogbo wọn wọn á rò pé mi bá pa wọn sínú ilé yìí fi dá wàhálà sí ìyá lọ́rùn mi torí ìjọba àní mú ìjọba àní mú lẹ́rọ̀ wẹ̀lẹ̀ mo ní àbí kí n lè wú pa gbogbo agbègbè àná kájọ kú dánù kú kánù kú kú sí etí ẹ. mo tún wá rántí pé bí n bá ilé kú bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó wá jábọ̀ fún yín hmm. má yọ̀ǹda rẹ̀ ẹ wo lọ́rọ̀ kan hmm. ohun mi o ó lẹ ẹnu pọ̀ lẹ apá pọ̀ mọ́ sáà pé ah, ah, èmi èmi mo sáà fara mi lẹ̀ nítorí màmá ni o hmm. mo fara jìyà ó hun mí orí mi mu bẹ́ẹ̀ ni ah. ẹ wò lọ́rọ̀ kan gbogbo ẹ̀ńbí ló kù tí ìwé ilé ń bẹnu rẹ̀ ó ti gbé lọ. ó ti gbé gbogbo ẹ̀ lọ. gbogbo òwe lẹ̀ gbogbo sẹ́ẹ̀kì gbogbo ẹ̀ńgorí ti kó lọ báyìí. <gasps> olórí burúkú mọ̀ lọmọkùnrin tó ń pè ń gorí yìí o balalẹ́ bá ní ó dáa fọmọkùnrin aláàárọ̀ ò ní jẹ́ ọyẹ kẹsì mọ wò ó ńgbà mo ti rí ọmọkùnrin pẹ̀lú ọ̀rẹ́ mi lọ́kàn mi ti ń sọ fún mi pé fáwọn rajà lọmọkùnrin yóò jẹ àmọ́ gbọ́rọ̀ oyún ti wọ̀ kọjá mọ́ tí mo lè ṣe mọ́. ẹ̀yin náà wí bẹ́ẹ̀. mo wí. ẹ wo bí níjọ́ kìnínní tí mo rọ́mọkùnrin mọ̀ gbẹ́. èyí kì í ṣèyàn rèé àwọn hmm. bàbá wí fún mọ̀mọ́ wa ìyá ò ní gbọ́ torí ìfẹ́ ti gbogbo hàn lójú. lọ́rọ̀ kan sá Goriola ti palẹ̀ mọ́ gbogbo ogún mi. tẹ́fẹ́tẹ́fẹ́. ọ̀rẹ́ mi owó ọ̀rẹ́ mi mo sọ pé fún mi tó mo fọlọ́ ń bí o. Ah. sórí èèyàn kì í kàn o kì í ṣe tọ́kàn ló ń ṣeun o kì í ṣe tọ́kàn hmm. rẹ ara rẹ tutù o mo fọlọ́ ń bí ọ o sórí ètò kù ní ìsìn ni pé kásàtì ẹgbẹ́ tiẹ̀ ti sẹ́gbẹ́ kan èmi mọ̀ pé gorí ọlọ́run ní ṣe gbogbo ohun tó ṣe ìgbé àfi tí ìbá sórí ilẹ̀ yìí ní ti rìn ló kù hmm. bó bá jẹ́ pé ó ti kú o ṣùgbọ́n tí ò tí kù ti ń bẹ láyé kò lè ṣe gbé ọlọ́run ó mu ah, ah, èmi mo wí bẹ́ẹ̀ fún ẹ babaláwo wọn náà hmm. babaláwo àtùpà ìyá o ọmọ ẹlẹ ẹlẹ ẹkùnrin sáfẹsẹ kọ ni ẹlẹ káàbọ̀ ẹ wo bí mhm. ọ̀rẹ́ yín lọfà o àwọn ọmọ wọn fà bẹ́ẹ̀ àwọn ọmọ wọn fà á mo wí fún ọ pé màmá ọmọkùnrin tí mò ń wo ìfàwọ̀rajà ni hmm. àmọ́ ìfẹ́ ti rú mọ́ lójú bí n bá ti bá ìdámọ̀ yí mi ẹ́ńbílòkù tá à ń sọ̀rọ̀ yìí ọwọ́ mi lọ́wọ́ tẹ̀lé hmm. ìbínú ọmọ ti gbé ẹ́ńbílòkù lọ́ọ̀ mi náà gbé wọlé onígorí ṣe rí kálọ́wọ́ mi lẹ́ńbílòkù wà ní. ìgbàrún mọ̀lẹ̀ ni mo fi sọ. onígbàrún mọ̀lẹ̀ ah, ah. <laughs> nígbà wọn wá fi plásítà dí ọ lẹ́nu ìgbàrún mọ̀lẹ̀ òsì lẹ́ngbà náà ni kò é. ẹ ní ẹ lè mú orí ẹ kálẹ̀ mi ti bínú tí mo da gbogbo ẹ̀rù tó wá ti kú dànù ta náà mọ̀ ẹ́ jágbọ̀ fún yín. kákọ́ sàkó bísẹ̀nsì wo ọ̀rẹ́ mi. ẹ jọ ń bo lọmọ wa. ọmọ ń bẹ ẹnu wọ́ọ̀dù lọ́dọ̀ àwọn nọ́ọ̀sì. a lè rí i bàbá rẹ̀ ní ọjọ́ o. Hmm, kí ló ń rùn mú yín o. kí lẹ wá tí gbọ́ ẹ ẹ tí gbọ́ nǹkan kan nítorí pé ó ṣe mẹ́yẹ bọ̀ lápò ni. gorí ọlá ó sọ mí sí òwò ó sọ mí di onígbèsè mo yáwó lọ́tún mo yáwó lọ́sì gbogbo owó ẹgbẹ́ pátápátá ti bẹ̀ lọ́wọ́ mi pátá ló gbà lọ mo ta lé mo ta lẹ̀ gbogbo dúkìá ni mo ti tà tán ní ti Goriola fi ojú mi rí kò ṣeé sọ. nígbà tí mo bímọ fún tán kàkà kéwé àgbọn rẹ̀ dẹ̀ níṣẹ ló ń pele sí lójoojúmọ́. ó ti tó má sunkún Ọlọ́run níjẹ́ òrọ́rọ́ ẹkún ẹ wò ó ṣe fẹ́ gbọ́ ṣe rí gbogbo ìtàn tó ń sọ pátápátá yìí kò sí ìtòsẹ́yìn mi ń bẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni mo mọ̀ sí ẹ tí ì gbọ́ nǹkan o bẹ́ẹ̀ ni mo sọ fún yín nígbà tí Goriola tún wò ètò máa ṣe títí tí ò rí ló bá jí ọmọ gbé ọmọ tí ò tí ì pé ọmọ ọdún kan. If you move ó wáá gbé ọmọ nìyẹn o ló bá ní kọ́rẹ́ mi lọ wá five million wá tó bá fẹ́ gba ọmọ ẹ̀ padà kò sì gbọ́dọ̀ sọ fọlọ́pàá tó bá sọ fọlọ́pàá òkú ló máa gbọ́ ọmọ ẹ̀. àwọn boys mi mo ti rán wọn wọn ti lọ kidnap ẹ mi ò ṣe irúṣẹ́ pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ yẹn àwọn ló máa ń ṣe tó bá fẹ́ wá gbọ́ ọmọ ẹ̀ padà wà á san five million naira láàrin ọ̀sẹ̀ kan lọ sọ ó dẹ̀ gbọ́dọ̀ sọ pé òun lọ sọ fọlọ́pàá o tó bá dán o àti wà á tọmọ ẹ ẹ lọ gbé nìyẹn nọ́mbà kan máa gbé ẹ nọ́mbà ẹ̀ tó bá ti pè aṣọ mi tó bá gbowó sí fún wa kì í ṣọ̀rọ̀ pọ̀ ń gbé lọ báńkì orí ẹ̀ pé àwọn kéwù torí tí mò ń kà fún ẹ akọkọ ni o fún that time ni à ń kọ́ báìbù à ń kọ́ fọ̀ fún bó ti ṣe bá gbàbẹ iṣẹ́ gbàbẹ ni ó gbórí ọwọ́ ẹ jẹun lọ. kí ni kí tún ní orí ni o kí ló tún ṣe. orí ni o ó ti gbọ́ ọmọ lọ́wọ́ ó ti jọ́ ọmọ gbé orí ti gbọ́ ọmọ ó ti gbọ́ ọmọ lọ́wọ́ ó ní kí n lọ san five million naira tí wọ́n fẹ́ rọ́ ọmọ níbo ni mo fẹ́ tún rí. ibi lọ sí wẹ́rí bá mi lọ. ọrụ ah, náà ni. ìgbà mi ọmọkùnrin ní nǹkan ṣe nu ayé ẹ̀ abúlórí burúkú lọmọkùnrin ni. abiyamọ wo ló máa gbọ́ yẹn tí ò ní wọ́nàkọnà ilé tá a wà nú ẹ̀ yìí lọ́rẹ́ mi fi yáwó lọ́dọ̀ kó tó kówó fún un. kówó fún tán lọ wo ọmọ níbi gbọ́n mi hospital wọ́n lóoru inú mọ́tò ló pa ọmọ hmm. ẹ wò ó kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí bọ́kẹ́ mi ti bẹ̀rẹ̀ àìsàn tá a rí nìyẹn. ọ̀rẹ́ mi máa sí kí o akówó ooru yan ọṣẹ à ń gbé láti hospital kan síbi kan ni ilé babaláwo kan síbi kejì ni ẹ wò kódà ó jókòó lórí wíṣẹ àdánwò èmi èmi tọ́lọ̀ ń fi ṣe áńgẹ́lì ẹ̀ tí òjò kú ẹ jọ̀ọ́ ẹ wá sọ fún mi gbogbo nǹkan tá a wá kà sílẹ̀ ìpè ọmọ tí yín ṣe tó bá jẹ́ kan nù yín náà ṣerú ẹ̀ sí ṣe lè dáríji irú ẹni bẹ́ẹ̀ pápá ọ̀ẹ̀ ní bàbá èkó torí ẹ̀ ń kúrò ẹ̀ ń gánsìn ẹlẹ́yìn ni local champion lọ́dọ̀ wọn ń bẹ̀ ṣé wọ́n lè ṣerú ẹ̀ fẹ́yìn kẹ́yìn gbà ó bí yín ni o. ẹ wò mí wò ẹ rẹ ni tẹ́ ẹ lọ rè bá nǹkan ìjánu lásán ni kò mọ̀ nípa nǹkan tí ń ṣe ọmọ yìí. kí ni gbogbo ìtumọ̀ yẹn nu ẹ wo olórí ẹbí èmi ò ráyè gbogbo rọ́bìṣì yẹn o àsọmọ tó já kutukutu lẹ́kọ̀ọ́ ẹ wo sẹ́yìn ò rí pé àwọn pípú yìí kàn fi wá jẹun ni mi ò ráyè gbogbo òtún ẹ̀yẹ o. sọ́wọ́n mi ẹnu ẹ̀jọ̀ jèrè yóò sì máa sọ̀rọ̀ èkó èkó èkó èkó kí ni sáà gbẹ́kọ̀ọ́ rí ni. Ah, eh, eh, ọdún mẹ́fà oṣù mẹ́fà péré lóru lẹ́kọ̀ọ́ àwa tá a gbọ́dún mẹ́rìnlá kọ́ yọ ọmọ sọ mọ̀dẹ̀ mọ̀dẹ̀ mọ̀dẹ̀ ó yà sọ mọ̀dẹ̀ mọ̀dẹ̀ kì í gbọ́. ẹ̀wọ̀ ẹ̀fìyàn lẹ̀ ṣé mọ̀dẹ̀ lẹ́kọ́ ni mọ̀dẹ̀ kọ́ lẹ́kọ́. olórí ẹbí ara fún mi sí padà jò sí i torí ìyọ̀ ń èkó èkó èkó èkó kò bẹ́ẹ̀ ni báwọn nìkan náà dé kù. Ah! kòkòrò tí ń jẹ̀gbá ìdí ìgbámọ̀ ló wà ẹbí tí ó pèrà ara ilé ẹni ní ṣe ni. ẹ wo ara ń fún mi sí bàdá ẹ̀bọ̀dá jòsí torí kébékébé wọn yóò ti fẹ́ sú mi ó ń tẹnu mẹ́kọ̀ọ́ ó ń tẹnu mẹ́kọ̀ọ́ àgbẹ̀ nípa nìkan ro wá lẹ́kọ̀ọ́. wọ́n gbé yẹn wá o èmi ọmọ nǹkan kan pa gbogbo tí ń ṣẹlẹ̀ o èkó wa kan fi yọ sí ni o kò sí nǹkan kan èmi ọmọ nǹkan kan pa. Ah, ẹ̀jẹ̀ àtẹ̀ra wa nù o ẹ̀jẹ̀ àtẹ̀ra wa nù o ilé mi lẹ wà lẹ ń hó yọ̀yọ̀yọ̀ báyìí ayé ti gba òkun mọ́ yín ń wá ránṣẹ́ kò dù kọjú rẹ sí àyín ojú wa. arábìnrin ẹni ọlá inú mi dùn pé mo pé ọ̀jẹ́ mi olódùmarè ò gbọ́ tiẹ̀ a èyí àti rí èmi àníkórí ọlá ṣe fún ọ tẹ́ fi fìyà jẹ tó bá wù. ibà báwo. ògbó àtọ ẹ ògbó àtọ ẹ ògbó àtọ ẹ. àgbàlagbà ni mí ṣùgbọ́n mi ò mọ kankan pa ẹ̀ bó ṣe jẹ́ rèé. ẹ̀dẹ̀ lè bá mi wá nǹkan kan bó tẹ̀ jẹ́ chíńjì díẹ̀ kí nǹkan fi sọ́wọ́ kò sówó kankan lọ́wọ́ mi. sọ́gbò tọrọ so hmm. orí ní ayé ìgbà kan sínú ilé yìí sì ń dùn tọ́láyọ̀ tó lárinrin ní gbogbo ètò ọ̀sán lọ́wọ́ tá a wà yìí kò sí nǹkan kan tó jẹ́ gbogbo ẹ ti kan gógó wo ní sùúrù jẹ́ mọ́ ọjọ́ àwòtán kó bá yọ. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti máa pé alájà o kò rẹ o ẹ gbà o alájà ò ní gbà bẹ́ẹ̀ àmọ́ lọ́wọ́ yìí ni wọ́n pẹ́ alájà irun gbóre irun gbóhùn gan-an alájà mo múri lọ. táwa lo lórí burúkú ọ̀hún náà. kò sẹ́yìn èèyàn méjì eléyìí burúkú ọkọ alájà ni bẹ́ẹ̀ ni láti ìgbà tọmọkùnrin ti rìn ò sí orí burúkú ẹ̀ tó ti rìn wọnú ilé wa ni wàhálà ti dé. ọ̀dà ńgbà tẹ̀tẹ̀lẹ̀ tọ́ ọmọ mi ọkọ yìí kí mo fi ń kó omi la máa fi ń kó bọ̀dá rẹ̀. omi omi la fi ń kọ́ mm. tá a bá ṣiṣẹ́ tán ní ilé aláṣọ tàtàtọ̀ tá a sì gbẹ̀tàn láàrin ọjà tàbátọ̀ pé ah ọmọ nàbẹ pé olùyàrá náà tó ń tẹpá mọ́ṣẹ́ o bá tó ń fi ọkọ̀ rẹ̀ máa fi já omi fáwọn èèyàn lọ́wọ́ ẹ ní ìsìnkú ti fi ń kó yan rẹ̀ bẹ́ẹ̀ni alájà ní bẹ lọ́sibítù yóò kú yóyè àti lè sọ jọ káwá alájà wáyé ọwọ́ bàbá yìí lọ kí lè rìn tèmi ṣé wọn náà rí láti sìn o lè dúró tí o lè lọ o lè gidi. àmọ́ ṣé mi wá lè rí kọ̀kọ́ bó tiẹ̀ jẹ́ ṣéǹjì díẹ̀ bá mi wá. ó dà pé títí náà lọ kọ́ sí mi. ẹ bá mi wá nǹkan kọ̀ọ̀kan. ẹ wo bí wo bí wo bí wo ti ń dààmú wánú léyìí Gori ló kọ rẹ̀ gori jẹ́ mm-hmm. gorí gorí òsì gori gorí ìyà gorí òfò gorí ọ̀nà dán gorí ni kó àwọn máa ń fi pè ràn lọ pé tá láàárọ̀ bá ní ọ̀dà fún kọ́lọ́sì mọ́jọ dà fún tó bá yẹ láàárọ̀ kọ́ mọ́ èpè ló gbà. ọ̀rọ̀ èpè kọ́ ẹ fi pé lẹ̀ ẹ pé lẹ̀. ǹjẹ́ ìgbọ́ lẹ́fẹ̀ẹ́ dà. torí náà sọ ìwọ náà mo máa fi pè ràn lọ. ìjì mèrè ṣọ́gígùn kó má bàgùn gí aládìí torí pé ikún jọ gẹ̀dẹ̀ ikún rẹ̀ jí kò mọ̀ kó ohun tó dùn ní. àrífín ńlá. ìyá àbí n ò tó bẹ́ẹ̀ mo mórí balẹ̀ oṣù bá yín rèé o n ò tó bẹ́ẹ̀ n ò tó bẹ́ẹ̀ ká ń bí mi n ò tó bẹ́ẹ̀. mo joyin ó ní ọ̀rọ̀ kan tèmi àti ẹni ọlá ń fà so mọ̀ pé aláǹwẹ̀ ẹran tá a máa lò fàjọ ọdún. bẹ́ẹ̀ni a ti rí o. ẹ ti rí. bẹ́ẹ̀ni ẹ wá ló ń tọ̀hún. gorí ọlá ẹ̀gbọ́n. ẹ̀gbọ́n mi ni ẹ̀gbọ́n mi ni òun náà ṣe ń bẹ̀wò látàárọ̀ ojú yóò dẹjọ́ gbà ọjọ́. ìkà ọmọ ajẹ́ ṣe ti ẹ̀ bẹ́ẹ̀ o ìkà ọ̀jẹ́ ṣe ti ẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n rẹ̀ kan náà tá à ń sọ yìí òun ló ń ṣe gbogbo àwọn obìnrin báṣabàṣá káàkiri nígboro má bàbá rì jù lọ́nbẹ̀ẹ́ ó ti mú obìnrin kan lọ́wọ́lọ́wọ́ báyìí ó sọ sí ògoloto ó ti wá pọ̀ mọ́mọ́ lọ́wọ́. ń ah! gbọ́ lọ́wọ́ ní bọ́ bẹ̀bẹ̀ ìkànnì o ìkànnì ran yín gbogbo ẹran ẹlẹ́ran tí wọ́n ń jẹ ó ti gbàgbé ni ọwọ́ àdìbí tiẹ̀ ọ̀fẹ́ fi nǹkan kan lẹ̀ ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó mú gbogbo ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ ó kí pọ́pọ́pọ́. ìdájọ́ tí wọ́n ṣe tàbádé pàdé nù lónìí. tí n bá sì ti jàn ló ń tẹ̀ báyìí kàbẹ̀ oge bẹ́ẹ̀ ni. ayọ àṣẹ sì ti gùn lọ́wọ́lọ́wọ́ ah, báyìí ìyá àṣẹ ti ń gùn àṣẹ ti gùn. bí ẹgbẹ́ náà máa sọ nìyẹn. bí gan bá rọra ó lọ sí. Ah! àgbà bó ṣe rí ni mo ṣe sọ yẹn ó di ọwọ́ yín. ọ̀kárẹ́ o ọ̀bàdì láyé àdílé ah! bá o ẹ ààrẹ náà kọ́ ara ń tàn ìbínú ojú má kọlù kì má kọlọ pẹ̀lẹ́ kan lẹ gbé sí agbárí ẹ̀yin ọmọ pé àgbà lọmọ tẹ bí pé ọmọ tẹ bí jù yín lọ. àmọ́ ẹ dákun kí ni àtún wá ṣe báyìí ẹ ṣàánú wa. a ní ṣíṣe ẹ wò mí wò ó orí ọlá ti di ẹran àwọn àgbà. wọ́n sì ń pin lọ́wọ́ ni o wọn ò tí ì jẹ ẹ. má jẹun. àyàfi tí a bá dájọ́ fún padà ló kù. wo ntẹ́ ríran ẹ̀yìn àyàfi kẹ́ ẹ ṣàwo ẹnu o bẹ́ẹ̀ ni kẹ́nu yín ó bò kí ẹ di amáwo mọ́rò kẹ́yìn náà ó má padà dàbí ìkórè ọ̀la. Ah ẹ̀rọ fẹ́ gbọ́ mẹ́nu mọ́ ni o. ẹ wo bẹ́ẹ̀ bá wá kú ọ̀hán àyìn tẹ́ ẹ lọ lé babaláwo míì tó ní ẹ mú ewúrẹ́ wá ẹ gbà pé yóò fi ewúrẹ́ yín jẹ ká ni. bẹ́ẹ̀ bá wá kú ọ̀hán àyìn tẹ́ ẹ gbalé oníṣègùn lọ tó ní ẹ má gùn tàn wá ẹ wò mí yóò fi àgùntàn yín jẹ iyán ni o. ẹ wá kìlọ̀ fún àwọn ọmọ yín kódà ẹ tún kìlọ̀ fún àmì ẹ̀yin yóò rí nǹkan báyìí abẹ́rẹ́ ẹ wo bí ti ṣe kù ṣe ẹ tó bá wà. kẹ́lùkọ́ mẹ́nu máa wọ mẹ́nu máa. bẹ́yìn náà bá fẹ́ bíi tiẹ̀ ẹ kẹnu yìí. mo ní a máa o èso èso ìyá ẹgbà pẹ́ẹ́rù ẹ jẹ́ àlọ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ìjì mèrè ṣáàgì kó má bàgúngẹ aládì torí pé ikúnjọ gẹdẹ ikún rẹ jí kò mọ̀ pé ohun tó dùn ní pa ni nígbà tí wọ́n bá ẹ sọ ó pé ẹnu wọn nígbà tí wọ́n bá ẹ sọ ó kọ́ tí kún ẹgbẹ̀rẹ́ àlá ojú ajé já kò wá tán bí níbo la mọ̀ ti ṣẹlẹ̀ tí ìṣẹ̀ wá ó dé ṣebí ẹni tí ò níyàwó yẹ kó dégbò ẹ̀yìn àhẹ ìjẹ́ ó ti gungire kọjá ewé o gorí ọlá ó kù á kú wàrà o. torí pé ní méjì kò lè pàdánù irọ́. ìwọ bá ń tàn mí kò yẹ kó tanra rẹ. You can never give what you don't have. You wanna eat your cake and have it. No, no, no, no, no. Oh, Baba, which one you did? mr goriola which one you dey na who na who. Oh, Baba, which one you dey mr goriola which one you dey.